وان تصدقوا خير لكم ان كنتم تعلمون وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون الحمد لله الكريم الجواد الذي أمر أمر بعبادة الصدقة أمر عباده المحسنين بالصدقة على الفقراء والمساكين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكفون ولا أبا أبا الله أبتي ọmọ ń bòyàn ní nǹkan ọba tí máa ń tàyàn lọ́rẹ ọba yìí lọ́pàṣẹ ọ̀pọ̀ gbogbo àwọn ẹrú rẹ̀ láṣẹ ipe ká máa ṣe sàárà ká máa tọrẹ ká máa fún àwọn tí ò ní àwa tá a ní ká máa bù fáwọn tí ò ní nínú àwọn tí wọ́n máa béèrè lọ́wọ́ wa àtàwọn tí wọ́n ní wá béèrè tá a sì mọ̀ pé wọ́n ò ní ọlọ́run pa wá láṣẹ ó ní ká máa ṣe sàárà ká máa tọrẹ ká máa bùnyàn nǹkan nítorí oore tó wà ń bẹ̀fẹ́ ni tá a fẹ́ bùn àti oore tí ẹni tó bùnyàn tóun náà padà rí láyé ń bí àti lọ́run sẹ́rẹ́ ni tí ń tọrẹ àtẹni tí wọ́n ń bùn lọ́rẹ ẹni tí wọ́n ń ta lọ́rẹ àwọn méjèèjì ni wọ́n padà ṣàǹfààní lára ọrẹ wọ́n ṣàǹfààní láyé ń bí àtijọ́ àlìkìyàmọ̀ gbogbo àwọn tá à ń tọrẹ ọlọ́mọdé ọ̀tán lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa o gbogbo tá a tọrẹ tí ò sí ẹnì wa kọ́lọ́mọsà fẹ́ asúnà àwọn tí wọ́n ń tọrẹ ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú gbogbo àwọn aráalé àtàwọn gbogbo àwọn ẹni mi nínú wa mo kí àwọn wa aláǹgó wa nílùú ládùbà bàbá wa imam àti gbogbo àwọn àfẹ́sì àti gbogbo àwọn tá a jẹ́ bàbá bàbá àwọn ìyá wa àti gbogbo àwọn tá a jọmọlé kéwú ikú asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. <clears throat> ètò wọn ní kágbéyẹ̀wò nírọ̀lẹ́ yìí níwọ̀n bá àsìkò díẹ̀ tá a ní òun náà ni ahamiyatu sọdakọti wà ní wà wà wọ́fàwá ìdòhà àǹfààní tọ́wà ń bi kéèyàn máa ṣe sọ́dákọ̀ lẹ́yìn náà sọ́dákọ̀ báwo ló ṣe pàtàkì nínú ẹ̀sìn wa ìdí wọ́n pè ní àsọ́dákọ̀ hiya tabarru'u bima yantafi'u bihi al-muhtaju taqarruban ila Allah azza wa jal ìdí wọ́n pè ní sọ́dákọ̀ òun náà ni kéèyàn ta ọrẹ kéèyàn ta àyàn lọ́rẹ pẹ̀lú ohun tó lè ṣàǹfààní fẹ́ni tá a ta lọ́rẹ ìtumọ̀ ẹni pé bí nǹkan wọn bá ti ní ṣàǹfààní fún kìí ṣe sọ́dákọ̀ lápèjúwe ọlọ́fẹ́ lásọ aṣọ tó ti ya jákujáku ọwọ́ kìí sínú ọ̀rá ó gbélé lọ́wọ́ oníkó oníkọ́mọ wọ̀ ọ́ lọ yídì tọ́ba ti tu torí pé aṣọ ìkísà ni ibo ni ó ṣe yọ sọ náà bí kọ́mọ fi nulẹ̀ nítorí pé yín tó fún yẹ kó ṣàǹfààní fún ló jẹ́ pé ẹni tí ọba ti sọ́dá kọ ọkọ̀ọ̀kọ̀ wò ó ipe nǹkan yìí sọ láǹfààní àbí ọ̀ láǹfààní gbogbo tó bá wà láǹfààní ńlá pátá làlẹ́ fi ṣe sọ́dá kọ ó lè jẹ́ owó pépà ó lè jẹ́ nǹkan tí èso owó tó lè ṣàǹfààní fẹ́ni tá a fún alimohtaj wọ́n ní kó tó wá jẹ́ ẹni tó ní bùkátà sí ẹni tó jẹ́ mílíọ̀nìà tẹ́ ní five thousand bílíọ̀nìà sẹ́ ẹ̀bùn ten thousand kò ní bùkátà sí a bá fún ẹni tó ní ẹ̀bùn ni wọ́n máa ń pè wọ́n èèpè ní sọ́dákọ̀. So hadiya tọba fún ọlọ́lá ọba ìlú nìkan sọ́dákọ̀ kò fún o kí ló fún o fún lẹ́bùn àmọ́ tọba fún ẹni tí yà ń jẹ ẹni tó sì ń ta ẹni tó níṣòro ẹni tó jẹ gbèsè tọwa fún tí n tó fún yẹn ọwọ́ sọ ọ́ di ẹni tí ń dunnú lẹ́yìn ìgbà tí ó ti ń banújẹ́ ọ sọ di ẹni tí ń rẹ́rìn lẹ́yìn ìgbà tí ó ti ń sunkún ọ di ẹni tó kàn balẹ̀ lẹ́yìn ìgbà táyà rẹ̀ ti ń já sọ́dákọ̀ nìyẹn almuhtaj taqarruban ila Allah azza wa jal nítorí wá fún yẹn ó fún láti fi súnmọ́ ọlọ́run ni kìí ṣe pé ó fún láti fi mú lẹ́rú ìgbà náà ni yóò máa jẹ́ sọ́dákọ̀ àmọ́ ọmọ ọyàgbà ọ̀nà nàrà yìí fi jẹun tọ́ba ṣe tán bá ń fọ mọ́tò mi yẹn ẹ̀yọ́ mọ̀ ya owó kí ló fún yẹn owó ṣe kọ́ fọ mọ́tò ni kìí ṣe sọ́dákọ̀ pé mo fẹ́ sàrà fún ọ ọ̀yá gba ọ̀nà náírà yẹn ní bá fọ mọ́tò yẹn owó sẹ́lófùn ẹni tí ó ṣe sọ́dákọ̀ kò ní retí ẹ̀san kankan lọ́dọ̀ ẹni tí ó fún ní sọ́dákọ̀ takọ́rùbá ìlàlá láti fi súnmọ́ ọlọ́run ọba láti ga nípò lọ́dọ̀ ọlọ́run ìjọba pè ní sọ́dákọ̀ nìyẹn wọ̀híyà ìbáàdà gbogbo wa ká lè mọ̀ pé sàárà ṣíṣe ẹ̀sìn ni ó amọ́rọ̀ lọ́hùn bíhá wa min al-ibadati adh-dhahira amara Allahu biha nínú àwọn ẹ̀sìn tó hàn tá a máa ṣe ni tọ́lọ́ ń pàṣẹ rẹ̀ ẹ̀rí sọ́dákọ̀ yìí ó pín sí méjì as-sadaqatul wajiba wa sadaqatut tatawwu' sọ́dọ̀kà yìí tọ́lọ́ ń ṣe lọ́rọ̀ àyàn ipe gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti lówó ẹ gbọ́dọ̀ má yọ ọ́ òun náà wọ́n ń pè é sàká lófin ní innama sadaqatu lil fuqara khudh min amwalihim sadaqa a'udhu billahi minash shaitanir rajim lọ́lọ́run fi ní khudh min amwalihim sadaqa ọlọ́run ní rẹ muhammad gbà á lọ́wọ́ wọn wọn gbọ́dọ̀ mọ́ fọ́ sadaqa alwajiba òun náà nìyẹn dandan ní sadaqa yẹn òun ni wọ́n pè ní zaka ẹlẹ́ẹ̀kejì òun lẹni tó dẹ́ pé zaka ọ̀wọ́ owó tiẹ̀ sadaqa tó tàtà wọ̀ ọ́ fi tọrẹ ọ́ fi dùnyàn nú sọ́dákọ̀ nìyẹn náà àmọ́ òun yìí sọ̀rọ̀ àyàn alùbára dé ó lè bi àárọ̀ ibi ọ̀sán ibi alẹ́ òní payín kìí ṣe ọ̀nà àyàn lọ́rùn mi kí n fún lówó ipe tí n bá fún lówó bó ṣe dùn yẹn ìyìn wọ̀nà lọ́rùn kìí sọ̀rọ̀ àyàn mustahaba afẹ́ kó fún kọ́ wá fi gba aládá lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà kọ́lọ́run fi bọ́ tọrọ tiẹ̀ náà tó torí sọ́dákọ̀ ọlọ́run fi ń tu ọ̀rọ̀ yẹn ni azaka asọdakọ rukunu min arkanil islam wọn lọ́wọ́ ọba aláàfin zaka sínú erigun ẹ̀sìn islam kẹ́sìn islam kọ́ mọ̀ bá wò ó ọlọ́wọ́n ọba alá yọ wá yọ àwọn kan láàrin wa yọ sọ wọ́n dolówó mílíọ̀nìà bílíọ̀nìà àwọn nǹkan wà wà nínú àwọn tá a jẹ́ mùsùlùmí náà àwọn jẹ́ kíni jama kọ́bọ̀nìà oníṣègùn kan lọ́wọ́ wọn ọlọ́run aláwa fi zakase rígun kan gbòógì nínú orígun ẹ̀sìn islam márààrún torí ọlọ́run mọ̀ pé ee tí àbá máa bù fúnra wa ẹ̀sìn ò ṣe kí ni ẹ̀sìn ò wò tí zakaba ti kúrò ní islam wàhálà ọmọ ṣẹlẹ̀ sáwọn ọmọ nàbí adamu gbogbo àwọn olówó tí wọ́n ti ń yọ kọ́lọ́ mọ́sá falibárikà sọ́wọ́ wọn gbogbo àwọn olówó tí wọ́n ti máa yọ abẹ́lọ́hún fún wọn kọ́lọ́ mọ́sá sẹ́wọ́n lẹ́ni ti ń yọ zaka ṣẹwárí wọ́n ti zaka owó rẹ̀ ìwọ náà ọmọ ṣe sàrà ọmọ fún ẹni tí ọba ti ní ìṣòro ọmọ fún ní tipa rẹ bá ṣe kíni tipa rẹ bá ká. wali ahamiyatiha amara Allahu biha fil ayatil kathira wọ́n ní àyà pọ̀ rẹpẹtẹ tí Ọlọ́run bá aláàfin pa wá láṣẹ pé ká máa ṣe sàrà ká máa tọrẹ ká máa bòyàn kan. qala ta'ala Ọlọ́run bá aláàfin sọ pé ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́n bá ní àwọn òǹfikún ẹ máa ná ẹ máa mú nínú owó kẹ́ ẹ máa ná mímá rọ̀ṣàkọ́nákùn nínú àwọn owó tọ́jẹ́ pàwọ́ ọlọ́wọ́n la fún yín ìtọ́lọ́wọ́n bá aláàtí ń jẹ́ òye wa ni pé owó tó wà lọ́wọ́ wa ní àwa ká sọ ara wa dolówó ọlọ́wọ́n ní àwa la fún yín ní owó yẹn o a sì fún yín nítorí àwọn tí ò ní ni min kọ́bùlì an yàtí yawmun la bay'un fihi wala khilla wala khilla wala khilla kótó dijọ́ alikiyama tí kò ní sí bísínẹ́sì ń bẹ̀ dípò téèyàn ó jèrè kò sì ní sí ọ̀rẹ́ ayò ipe dákun ò sì yá mi nírun kan ní àwọn ọ̀run rẹ a iṣẹ́ yìí ò tí ì kún iná nílò kan yìí yá mi la ilaha illallah ẹ̀kan tó ṣe kínní tó wílé ayé kọ̀sọ́rẹ́ kan tí ó yá yà ní kankan kálukú náà mọ̀ sásẹ̀ ìjọ lọ́mọ sásẹ̀ ìjọ nínú àwọn ọ̀sẹ̀ tí ó tẹ̀sùn wọn jọ náà sàárà jẹ́ kan bẹ̀ níjọ́ náà kò sólówó kan tí ó tí ó yà ọ nínú sàárà tiẹ̀ toróhun náà ó wà lìjẹ́ náà kò fẹ́ wọ náà ọlọ́run wala shafa'a kò sẹ́nìkan tí ó sì pẹ̀rẹ́ kò sẹ́nìkan tí ó sì pẹ̀rẹ́ níjọ́ náà wala shafa'a yìí àwọn àlùfáà ní àwọn kèfèrí ọlọ́wọ́n bá aláǹbáwí ń bẹ̀ pé wala shafa'a ipe ọ̀sẹ̀ni tó sì pẹ́ wọn ẹ rí àwọn tó wájú olùgbàgbọ́ òdodo ànábì ó sì pẹ́ Muhammad sallallahu alayhi wa sallam àwọn ànábì ọlọ́run sì pẹ́ àwọn màláíkà ó sì pẹ́ bẹ́ẹ̀ ni àwọn àáfàá ẹ̀sìn àwọn ẹni rè wòlíì wọn ó sì pẹ́ lẹ́yìn náà ọlọ́run ọba fúnra rẹ̀ wọn ó sì pẹ́ àmọ́ àwọn kèfèrí wọn ò ní sí pẹ̀ tiwọn torí wọn àwọn iṣẹ́ wọn wò iṣẹ́ wọn ọ̀dọ́run ayé ló ti bàjẹ́ kó tó lọ kọ́lọ́mọ́sẹ̀ wa ní kèfèrí kíná pé ní kèfèrí jama ó náà ní kọ́ máa bọ́ ntọ́lọ́ndá kọ́ máa sin tọ́lọ́ndá kó gbé nǹkan sára kó gbé sínú yàrá kó sọ pé ó lè sin tọ́lọ́n lè ṣe fún ọ tí wọ́n pè ní oògùn ẹbọ lòun náà àjọbọ òun náà ni òòṣà tá à ń bọ́ lù àdábọ ni oògùn tí kálukú gbé sínú ilé tó ń dá nǹkan rẹ bọ torí ọgbà gbọ́ ọlọ́run ló sì yẹ kó gbàgbọ́ ọfọkàn sọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run yẹ kó nítorí pé yóò ṣe ọlọ́run ni mo ṣe ọlọ́run mọ̀sẹ̀ wá ní ẹlẹ́bọ o kọ́lẹ̀ mọ̀sẹ̀ wá lólógùn ká lè túbá nítorí pé sàrà sàrà tá à ń sọ ìyẹn bẹ́ẹ̀ bá jó lógùn gbogbo sàrà tó bá ṣe kò ní bá dọ̀rùn àwọn kọ̀ọ̀kan gbàgbọ́ ni kán tó wá tó sẹ̀rẹ̀ o tó bá ti gbàgbọ́ wọn ni wọ́n sẹ́ iná ni sòsé ìmọ̀ ni wà kọ́lọ́mọdé ọba o ẹ̀yọ́ maya mi albakilu ẹ̀ tó di ahun wọ́n ní yọ sàbámà ويتمنى أن يرجع إلى الدنيا بعد الموت لأجل wọ́n وني yọ́ọ́ máa wá máa rò yọ́ọ́ máa lérò yọ́ọ́ máa tàn máa ipe kóhun sì padà wá sílé ayé lẹ́yìn ìgbà tá a bá gba ẹ̀mí rẹ̀ tán yọ́ọ́ máa wá sọ pé kí wọ́n dáhùn padà wálé ayé nítorí sàárà tí ò rí ṣe kóhun lè wá ṣe sàárà torí ó ti mọ̀ pé kò sí ní ti máa yọ̀yàn lọ́dọ̀ ọlọ́run níjọ́ àlè tó tó ìgbàgbọ́ àtàwọn ìbáàdà nínú ìbáàdà tí ń yọ̀yàn lọ́wọ́ ìyà òun náà ní sọ́dákọ̀ ọlọ́run ní wa anfiqu mimma razaqnakum ọlọ́run bá ní ẹ máa ná ẹ máa rọ́jú ẹ máa ná nínú ta fún yín min qabli an ya'tiya ahadakumul maut kí ikú tó wá bá yín fayaqula rabbi tẹ́ ẹ máa wá sọ nígbà tí ikú dé láwùlà àkárìtà ní ìlà ajálì kọrí à ẹ sì wá tún fún mi lásìkò díẹ̀ sí i tọ́ba yìí lè jẹ́ pé ẹ lè fún mi lásìkò díẹ̀ sí i à afẹ́filẹ̀ ayé yìí lẹ́ni gbogbo nǹkan tó wà ní ayé yìí ó ti kú tèmi lásìkò tí wọ́n ń pọ̀ ká kú tí wọ́n sọ pé láwùlà àkárìtà ní ìlà ajálì kọrí ibẹ̀ tí ọlọ́run bá aláàbálẹ̀ lọ́mi lára díẹ̀ sí ni àti ah, wọn bá lè fi bíi ìṣẹ́jú kan péré kù àbí wọ́n lè fún mi lọ́sẹ̀ kan àbí wọ́n lè fún mi lọ́sùn kan sí àbí wọ́n lè fún mi lọ́dún kan sí ni fa aṣọ dakọ̀ a ah, èmi náà bá ṣe kí ni èmi náà bá jẹ́ ẹni tí yọ ṣe sàrà ìbá fàṣìkò yẹn ṣe sàrà wàá kún mi náà sọ́ọ́lì èmi náà bá ṣe wà nínú àwọn ẹni rè àmọ́ nísìnyí ẹ̀pọ̀ ò bọ́ ló mọ́ ìtumọ̀ ẹ̀ tọ́lọ́wọ́n aláǹsọ fún wa ni pé tí èèyàn bá rí màláíkà kú lèyìn tó mọ iye sàrà nítorí pé sàrà ó wà nínú àwọn nǹkan tí ọlọ́wọ́n bá aláàmọ́ fi ń yọkùn náà kúrò lọ́rùn yàn ẹ̀gbọ́n tá a níbo Muhammad sọ ní sallallahu alaihi wasallam anabi ní ittaqin nara walau bishikki tamra anabi ní ẹ náà kẹ́sì máa ṣe sàrà kẹ́ má bàa wọ̀ ẹ kàn máa ṣe sàrà lánìyàn pé ọlọmọdé wọná ọlọmọdé wọná ọlọmọdé wọná anábìíní wàhálà òbí ṣèkì tamura ìbá jẹ́ ẹ̀la làbídùn ẹ̀yọ́ màyá mi ẹ̀mọ tí wọ́n pè ní làbídùn làbídùn tá a máa fi ń ṣe kí ni tá a máa fi ń sínú àdébìyí ni kò jẹ́ pé ọ̀ ṣe ọ̀ lówó lọ́wọ́ ò ní nǹkan kan ẹ̀la làbídùn ló ṣe kí ni nípa àdẹ́ká bẹ́ẹ̀ ṣe ta òsì tó àdébìyí ni dákun dákun ìdí ọba ti rí ẹ̀la làbídùn máa fi ṣe kí ni máa fi ṣe sàárà kọ́ mọ́ bá wọ náà àjẹpẹ́ sàárà ní ma yọ kúnná kúrò ní ọrùn yàn ọlọ́run mọ̀jẹ̀ adọ́run mọ̀ọ́tọ́ o mọ̀jẹ̀ ọjẹ́ pé àsìkò tí kú bá dé tí màláíkà kú yọjú tó wà gbogbo àwọn ìkẹ́ tọ́lọ́run ṣe fún ọ ìgbà náà lọ́wọ́ ń pé ah ah anábì sẹ̀sọ́ náà àdéhùn kan anábì ní bí kú bá dé tó wà ń pé ah ah ẹ̀fọn lágbájá nìkan báyìí nìkan báyìí ah ó di lágbájá kò ní ìdè kó pin mọ́ tẹ́lẹ̀ ó ti di tiwọn náà tẹ́lẹ̀ anábì lè tọ́ náà wà ń ta ń sọ ń ṣàì àsìkò tó lálàáfíà òun ní sàárà rẹ nítumọ̀ kìí sàṣekò tí kú yọjú bọ́ bá lóun pin tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ náà bó òpin náà àwọn náà wọ́n ṣe kínní àwọn náà wọ́n ní. ẹ̀yọ́ màá yá wa àṣé nínú àwọn nǹkan téèyàn máa ń wáyé wá ṣe tí màláìka kú tó bá ti ń gbẹ̀mí lọ téèyàn máa ń tọrọ pé kọ́lọ̀ fẹ̀mí lẹ̀ nítorí ẹ̀ òun ní kínní sàárà ṣiṣẹ́ àsọdọ̀kọ̀tù alwajiba azaka sàárà tó dandan òun náà ní zaka gbogbo àwa tá a bá ti ní owó tí owó wa tí sàkábà ti wọ̀ ẹ̀jẹ̀ àmà yọ buniyal islam ala khoms anabi ní àmà islam lórí nǹkan márùn shahadati allah ilaha illallah kájẹ́dì pé ọlọ́wọ́ bá allah nìkan ló yẹ ká máa sìn ká máa sìn nǹkan mi lẹ́yìn ọlọ́run wa anna muhammadu rasulullah kásì gbàgbé anabi wa muhammadu ojúṣe ọlọ́run ní ká máa tẹ̀lé ká máa ṣe súnà rẹ̀ wa iqami salah ká máa kírun wa ita'i zaka ká máa yọ zaka wa sọ́mi ramadan ká máa gbà wa hajjil bayt nínú àwọn òpó ìsìláàmù kí ló jáde mẹ́jọ mọ́ wáyé tá i azaka zaka náà sọdakọ ni kúlù zakatin sọdaka wàlẹ́sà kúlù sọdakọtin zaka kìí ṣe gbogbo sàrà ni zaka àmọ́ gbogbo zaka ni sàrà àmọ́ nínú èdè tiwa àwọn tí zaka wowó wọn yóò jẹ́ àwọn tó lówó lásìkò tá a lò lọ́wọ́ yìí bí one point nine ẹni wọ́n bá ti ní ọ̀dà sí i ní ogójì ó mú kan bẹ̀ nínú fọ́tì yẹn ó fún tálíkà òun ò fi jẹ́ yẹn láyé ní ọgbọ̀n àti mẹ́sàn-án tó kù ọlọ́mbọ̀ ó kéré àbí ó kéré jama olówó mélòó ni tí wọ́n ń yọ ni wọ́n fi ń jìyà ìyà ń jẹ wọ́n gan mọ́tò ọmọ dànù wàhálà ọmọ ṣẹlẹ̀ yọ ọmọ rí ọmọ òun gan fúnra gbádùn sàkátì ọ̀yọ́ ni ìwọ́n tó ṣe ń dáko tọ́lẹ́ pé oko tó ń da àwọn nǹkan tó ṣe ń wọ̀n tó ṣe fi pamọ́ bí ẹ̀wà bí àgbàdo bí ọkà bàbà bíi kíní kan tí wọ́n kó sí yẹn kíní tí wọ́n ta sí yẹn soya beans ara ẹ̀ náà ni àti ee kazu kóró yẹn ọyọ zakari torí ó sì fi pamọ́ ó sì sí wọn múdù tá a fi yọ ọjà kàún tá a máa yọ mẹ́rin fún erí kan yẹn nínú àwẹ̀ múdù yẹn mi ní méjì mẹ́ta mẹ́rin tó bá ti pé one thousand two hundred ó di ọ̀ràn yẹn kọ́ yọ zaka rẹ̀ ọ̀hún wọn nípa àpò mẹ́wàá mẹ́fà tó ń kó lọ́jà yẹn tó o bá yọ zaka wàhálà ni wà á tu haqqahu yawma hasadihi ọlọ́wọ́n bá ní níjọ́ tẹ́ bá ti harvest níjọ́ tẹ́ bá ti kó èrè oko níjọ́ náà ní kẹ́ ẹ̀ sì yọ zaka yẹn gbogbo àtẹ́ bá ti kó èrè oko ní kẹ́ ẹ̀ máa yọ àṣẹ ọlọ́ni ọ̀pọ̀lọpọ̀ wa lé níjẹ̀ máa sáà wá ń yọ sáà yọ rí gan ọ wàá lọjà tán ọ pa owó tán ìgbà tó fi délé wọn lọ rẹ ọmọ wọn náà ń délé lọ́wọ́ abẹ́rẹ́ kọ́ lọ́wọ́ máa wúkọ́ àwọn dókítà sì gba owó lọ rẹ̀ nígbà tó yọ sàká àwọn ọmọ mi bẹ tí wọ́n ń dààmú tí wọ́n ń sọ́fà ẹ̀fọn sàká àwọn afọ́ mi bẹ tí wọ́n ń kọ́ ọmọ géwù ẹ̀fọn sàká àwọn tálíkà opó wọ́n bẹ lu wọn gba sàká báwo ṣe yọ sàká owó láàmú yọ sàká ẹran láàmú yọ sàká irúgbìn àmọ́ nǹkan tí ọba jẹ́ pé kò ṣeé fipamọ́ kò ṣeé wọ̀n sàkọ́wọ̀ iṣu àwọn ewébẹ̀ àwọn nǹkan ata tomato sakọwọ àmọ́ tó o bá lóko tọ́pọ̀ tó o ta gbogbo ẹ̀ tán tó o wá kówó sílé tó o wá kàwé yẹn lọ́kọ̀ọ̀kan tó o yẹn wá ṣe déédéé one point nine tá a sọ yìí ọ yọ ṣàkà owó torí owó là á fi yọ ṣàkà owó ẹ rí ẹran ẹran là á fi yọ ṣàkà ẹran lẹ́yìn náà irúgbìn ẹ là á fi yọ ṣàkà irúgbìn ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ọ̀wọ́ ọlọ́wọ́ alọ́lẹ̀ ebè lọ́wọ́ àwọn àfa ẹ̀dákun àpò mélòó ni sàkámà ń ṣe kínní sàkámà ń wọ̀ lérí àwọn oko tá ń dá yìí nítorí tó bá ti yọ sàká àlùbáríkà ọ̀sọ̀ kalẹ̀ owó rẹ̀ ọmọ pọ̀ sí ẹ̀mí rẹ̀ balẹ̀ ọlọ́run ó mú àwọn àdánwò ńlá tí ń bọ̀ yóò já kúrò lérí rẹ̀ lẹ́yìn náà èyí tó tún fẹ́ one thousand two hundred mudu oye ó wá dá sí mẹ́wàá ó wá yọ ìdá kan péré ńbẹ̀ ìdá kan yẹn òun náà ní zaka rẹ̀ tó bá jẹ́ pé òjò ní rọ̀ sí tó bá jẹ́ pé kìí sòjò ní rọ̀ sí ìwọ ló ń bomi sí fún ara rẹ̀ ìwọ ló gbẹ́ kànga ìwọ ló ń pọnmi sí so orí ìdá kan nínú mẹ́wàá yóò tún wá dá sí méjì ìdá kan bẹ́ẹ̀ nínú méjì yẹn òun ní zaka torí pé o ṣe wàhálà kó tó ṣe kíni kó tó nàró gbogbo eléyìí ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀mọ́ àdánwò sì ń bá àwọn èèyàn fa ń bó lówó ń bẹ lẹ́ran ń bó nírúgbìn ń bá àgbẹ̀ kọlọmọsà wọlé àánú ẹ kọlọmọsà ìsànú wa ìkàtàdà náà ti zakatu bi sọlá ti fi ìtìnáyìí wa thamanina mawdi'a wọn ní ọlọ́wọ́n bá la yóò wá máa fi zakati irun sẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹ kírun ẹ yọ zaka ẹ kírun ẹ yọ zaka ẹ kírun ẹ yọ zaka ẹ kírun ẹ ṣe sàrà zaka ni o àwọn aka mi ní méjì nínú alukoraani ó wá jẹ́ eighty two places ogún mẹ́rin àti méjì lọ́lọ́run ti sọ pé wà á kí mu sọ́láta wà á tó zaka wà á kí mu sọ́láta wà á tó zaka kálíbà àmọ́ bí zaka fi ṣe kí ni bó ṣe ní pàtó ní ẹ̀sìn wa sàrà ni wọ́n ń zaka sọ́dáka torí ẹni yóò bùnyàn náà ni kò ní retí kankan lọ́dọ̀ ẹni tí ọfẹ́ fún lẹ́yìn pé retí àánú ọlọ́ ya ọmọ mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá aláà ọ́ wa wálé ayé torí irun dá wa ọlọ́run tún sọ pé òun torí sàká dá wa òun torí sọ́dákọ̀ dá wa ọlọ́run bá ní wàmà umiru bá ní àpáyín bá a ṣe tìyín ayé yẹn ṣe ìbáàdà ẹ wá bọ bọ ntí dá ẹ máa fẹ́rí kalẹ̀ fọlọ́n gbogbo ojúbọ pátá tọ́bọ̀ wà ní ìlú kọ̀ọ̀kan ẹja lọ́lẹ̀ parẹ́ sẹ́ẹ̀rí ojúbọ yẹn òun la gbé sípò ọlọ́run nítorí ká máa wá lọ́dọ̀ ọlọ́run là ń wá lọ́dọ̀ ẹ̀ bọ́ bá rẹ̀ wá á lọ bẹ̀ bí ò bá sówó á lọ bẹ̀ báwọn yẹn bá ń kú á lọ bẹ̀ bẹ́ẹ̀ máa ń travel yọ lọ bẹ̀ ọba tó darí dé yọ lọ bẹ̀ bọ́fẹ́ síyàwó yóò dé bẹ̀ ọfẹ́ kó máa ah ọ̀dọ̀ ẹ̀dá kọ́ yẹ ká lọ àwa àtòun wọ́n jọ dá wa ni ẹni tí dá wa lọ lọ́hùn ìwọ tí wọ́n dá àti irin tí wọ́n dá ẹ gbọ́dọ̀ máa sinra yín ìwọ àti igi ẹ gbọ́dọ̀ máa sinra yín adélùkànjọ ni igi àràbà ńlá lábàáyé wọ́n wá paṣọ wáìtì wọ́n paṣọ wáìtì fún bígbà tí wọ́n bá ró mọ́ra aṣọ tí wọ́n ró yẹn ó nítumọ̀ ẹ̀mí wọn ni pé igi yẹn ò ní darí àwọn nílùú òun ló di kọ́ máa tùbà kọ́ máa ṣe kínní kọ́ máa tùṣẹ́ igi tó sọ àdá sí tí ó sì bẹ́ sọ́lọ̀ nìyẹn tọ́ba kóná sí tó kóná bó ń sìn kí náà padà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó fáwọn ọmọ yàrá bí kálí ìdáwò ká kóná bò wàlẹ́ yóò ṣubú kò lè jọ́lọ́hún ní tí ò wá jọ́lọ́hún lè ṣe kankan fún ọ mọ́fẹ̀mí rẹ kọ́ sọ́wọ́ eh, creation ní tọ́lọ́ ń dá fẹ̀mí rẹ kọ́ sọ́dọ̀ kìrìtọ̀ ọba dẹ́dà ìgbà náà ló ti jẹ́ mùsùlùmí òdodo ìgbà náà lọ́kàn ló ti balẹ̀ ọlọ́run ní kẹ́yẹ́ máa sin mí nìkan ònàfà à ẹ má ní nǹkan kan lẹ́mi o kẹ́yẹ́ má ní nǹkan kan lẹ́mi náà ń pè ní ònàfà à ọlọ́run bá ní ẹ gbà mí nìkan gbọ́ ẹ dúró tì mí ọlọ́run wá ní wáyé kí musala wọ́n má umiru illa lè kí musala ọlọ́run ní àpáyín láti kẹ́ wá sí kankan láyé àfi kẹ́ máa wá sí kíni kẹ́ máa wá kírun lẹ́yìn ìrún kọ́ wọ́n yóò tó zaka níta dáyín fún sàrà àlá dáyín fún tó o bá ti ń kírun lójúmọ́ o gbọ́dọ̀ mọ̀ ṣe sàárà lójúmọ́ tó bá jẹ́ sàká ọ̀ranyàn tó bá jẹ́ sàdákà sàárà lásán ọ̀dà bẹ́ẹ̀ má jí lójúmọ́ àfi kó kírun tó bá fẹ́ dolóríire má jí lójúmọ́ àfi kó ṣe sàárà bó ṣe wù kí ọmọ bó bá kó mọ́tò rẹ̀ sápọ̀ tún kó fi sàárà sí apá kínní apá òsì ọlọ́run ọba aláwọ̀ máa wá fi hàn àwọn èrè tó wà níbi kéèyàn máa ṣe sàárà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àníwá ò sàdákà ẹ̀rí àwọn sàdákà tá a fẹ́ ṣe sàdákàtul wájibà wa sàdákàtu tatawwu ẹgẹ́ bá ti ṣàlàyé síwájú sàká sàrà lòun náà ó ní retí nǹkan kan lọ́dẹ̀ ní tó fún ó fún torí ọlọ́run sàrà mo kàn bùn ọ nínú owó sàká owó mi àmọ́ mo bùn ọ nínú ìtẹ́mi náà ní bóyá o gbowó lóṣù bóyá o tajà bóyá o sanwó lé àbọ̀gbà pẹ́ńsàn rẹ sàká wàá wọ̀ wọ́n náà ṣe kí ni bùn yẹn ń bẹ̀ iṣẹ́ tó làágùn rẹ̀ máa fún yẹn ń torí kọ́lọ́wọ́n bá aláà kó lè bá dùn ọ́nú torí ẹni tó fún yẹn inú rẹ̀ dùn tínú rẹ̀ bá sì ti dùn alijasa olè ẹ̀sán ilẹ̀ ẹ̀sán ọlọ́run lẹ́yìn ò ní ṣe dáadáa kan àfikún òun náà gbarú ẹ̀ ọlọ́run yóò wá dùn wọ́n náà nù àwọn tí wọ́n nídìí wọ́n náà lọ́wọ́ wà máa bùn wọ́n náà ṣe ẹni bá ṣe wà yí àdàbí chain níta so wa bẹ́lẹ̀ ìbá bọ́lẹ̀ ìtọ́wà lókèrè ó bùn òun náà ìtọ́wà lókèrè yóò bùn òun náà èmi ló tún fóun àwọn tún fẹ́ mi kò sí ọ̀gá aléṣẹ́ kan tí ń halẹ̀ mọ́ yẹn bí iṣẹ́ tóun náà lẹ́nìkan tó lè halẹ̀ mọ́ kò sẹ́nìkan tí ń fún yàn tóun náà láwọn nǹkan tí ọmọ ojú tí ọmọ wọ́dú rí ọlọ́run lára wọn pé kán gbéṣẹ́ fún òun. àmútẹ́lù sọ́dọ̀kọ àwọn nǹkan wo la lè máa fi ṣe sàrà alákọ̀ọ́kọ́ èyí tó ó tóbi jù ń bẹ̀ tó sì dáa jù ń bẹ̀ àsọdàkàtú bìlìmáàlì òun náà ní ká fún yàn lówó owó tá à ń ná nílùú wa owó tó ṣe ń ná ẹ rí owó tá ń ná yìí tẹ́ bá ti fún aláìní owó yẹn òun náà wàá ránṣẹ́ síbi tí ọba fẹ́ ní ó fi bí abùkátà rẹ̀ ebi nípa ni yóò fẹ́ ra oúnjẹ aṣọ rẹ̀ gbó ni yóò fẹ́ ra aṣọ owó ilé lọ́tàn ni yóò fi sanwó ilé ilé ayé rẹ̀ wà nítumọ̀ ó ṣòro ó ṣe o sàárà lé o kìyàmù lélì náà le. yàbí ó lé. tẹ́yìn ó dún tẹ́yìn ó jí tó tó ń jòkó létí bẹ́ẹ̀ di pé ah wọ́n mọ̀ ní àdìdè lóru ah ọ̀run yìí dùn wọ́n ní àwùsù bìlà lọ́ba nàró sórí ìwọ́tọ̀ nàró yẹn lọ́dọ̀ ọlọ́run ọ̀yàtọ̀ sẹ́ni tó sùn àwẹ̀ kọ̀rọ̀rùn arọ́jú gbà ni àbí tọ̀ hajj ńkọ́ gbogbo àwọn tá a ti lọ hajj sọ̀rọ̀rùn bó ṣe jẹ́ pé tó bá ti tó fẹ́ lọ òwò ṣiṣẹ́ làágùn ọwọ́ afẹ́fẹ́ ni tí ò ṣiṣẹ́ tí ó nà lọ́fẹ̀ẹ́ free money <laughs> ó lè dé ẹ o ó gbé búlọ́ọ̀kù gbé búlọ́ọ̀kù ọwọ́ gbé búlọ́ọ̀kù tó làágùn tán ẹnìkan wá ní ẹ bísẹ̀bìlìlà ó sì wọlé àlá tó wà nínú tó sọ yẹn ó sì fi lé lọ́wọ́ ó sì bọ́ sí búkà ó sì ń jẹran pàmọ́tò lè jẹ òun kan tó gbarú ẹ̀ ọwọ́ wo lọ́ọ̀kan pé sàrà sọ́hárẹ̀lá sọ́dọ̀ bó ṣe rọ́dún yẹn ọlọ́run Allah yóò padà sí dáadáa fún ọ léyìí tí wọn náà fọkàn sí lẹ́yìn náà sadaqatu bil libas ká máa fáwọn èèyàn lásọ aṣọ tuntun aṣọ tí wọ́n lò mọ́ yóò wúlò fẹ́ lómi lọ́dọ̀ tiwa mọ́ṣáláṣí a máa ń gbàṣọ àlòkù ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ̀ ń kẹ́ wọ́n kó àwọn aṣọ mi ìwájà mọ́ bẹ́ẹ̀ bá kó fẹ́ lómi pé kó fi sọdún inú Ramadan ni bàbá yìí ti lò ó tó wọn lò mọ́ ẹlòmíì ẹ̀ka lọ́fọ̀ọ́nù kan aṣọ ńlọ́dún níbi àwọn yẹn lásán lédè aṣọ ń bẹ nulẹ̀ rẹ fa mọ̀jọ́ jẹ́ pé ó dìgbà tó bá kú ni wọ́n wà lọ lè súnná torí kò ní sáìsì àwọn aráalé o lẹ́yìn náà ìgbà lásọ aṣọ míì tó dé pé wọ́n bá padà kó jáde tẹ́yìn bá kú tán kò ní bá gbà mú mọ́ o kò sẹ́nìkan jẹ́ wọ̀ wọ́n kàn fi wọ́n ni àsìkò tásọ yẹn wúlò tó bá ti mọ̀ pé ò bùkátà sí lọ fáwọn èèyàn ìwọ ní rìn wọ̀ o àtọ̀ am òun náà ní ká máa bùyàn lóúnjẹ sàárà oúnjẹ ọkàn pa púpọ̀ ọlọ́run ló yà àwọn ẹni oníwà yóò tà ìmọ̀ nà tọ́ àmà ala hubbihi miskina wa yatima wa asira àwọn ẹni rẹ wọ́n máa gbé oúnjẹ jáde wọ́n máa ṣe oúnjẹ fáwọn èèyàn bẹ́ẹ̀ nìkan bá ní ẹ ah, eh, eh, eh, ìmọ̀ fi ń sóògùn owó ni ìmọ̀ dá wọn lóhùn àṣírí owó ló ń ṣe àmọ́ kì í sóògùn owó torí pé ìmọ̀ ti ń bòyàn lóúnjẹ ọlọ́run wọn máa fún lówó ọlọ́run wọn láwọn ẹni rẹ wọ́n máa bọ̀ àwọn èèyàn lóúnjẹ tí wọ́n bá rí ọmọ tí wọ́n bá rí tálíkà wọ́n fún innama nut'imukum liwajhillah ibi táwọn ti wá yàtọ̀ sáwọn nù kọ́lọ́mọ́sà táwọn wà náà sí tí wọ́n bá wá fún wọn lóúnjẹ yẹn tán wọn ò ní lo opportunity oúnjẹ yẹn ká wá sọ wọ́n dẹrú wọ́n ní àfọyín lóúnjẹ yìí nítorí ọlọ́run la nuridu minkum jazaa wala shukura àfẹ́ ẹ̀sán lọ́dọ̀ yín ẹdí sáré wa yín gbálẹ̀ yìí wọ́n ah, gbà wọ́n má lọ ebo ti jẹun lọ́tàn má lọ wala shukura ẹ mọ̀ ṣeun àní ọlọ́run ni ẹja dúpẹ́ fún ẹ má dúpẹ́ fún mi ọlọ́run láwọn eléyìí wọn ò ní béèrè ọpẹ́ wọn ò sì ní béèrè ẹ̀san lọ́dọ̀ ẹni tí wọ́n fún lóúnjẹ sọ ma pé ìwọ tí o bá fún yàn lóúnjẹ ọkọ̀ kalẹ̀ ipe lágbájá mo fún lóúnjẹ nítorí bá ń pa mí ìyẹn wò bóyá yóò fẹ́ mi náà ẹ mọ di tí a máa ń lọ bí kó ma tí wọn pè é ìyá alágbájá fún mi lápò márùn ẹkọ lẹ ìyá tàmọdó fún mi lápò mẹ́wàá ẹkọ lẹ yọ wà lè tọ́jú ìwé yẹn ìjọ tó náà bá bímọ yọ wà gbéwèé jáde sókò rẹ wà ń bẹ wọn ní òsín bẹ àni ẹja lọ lẹja lè sùn islam kò ń ṣe yẹ islam kò ń ṣe kíni kò ń ṣe yẹ ẹyọ máa yá mi nílẹ̀ ẹ̀sìn wa àṣàdàkà tó fi sàkà nìyẹn máa ń kọ́lé tí ó sì bòyàn ọ̀kan náà àwọn ẹni rẹ ọkọ̀lé ńlá ilé ni tálíkà kan wá kọ́lé kékeré kan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tálíkà yẹn wá jẹ kò sówó lọ́wọ́ ẹ̀ ọwọ́ àdìpé nítòkù nìkan wọ́n ta lé ọwọ́ fi ń lọ ibo òun fẹ́ talé òun fẹ́ talé bàbá olówó yìí ọwọ́ gbọ́ pé wọ́n ní níbọ̀ òun ọ̀fẹ́ talé níbọ̀ rẹ̀ jẹ́ alájọgbé rẹ̀ tí ò sówó lọ́wọ́ ẹ̀ ọ̀fẹ́ talé ọwọ́ ní kánpẹ́ wa ọwọ́ ní ilé ìlú lọ́fẹ́ ta ó ní alifu dirham oyin ẹgbẹ̀rún dirham nígbà tí ìfẹ́ ta ní bíi ten million bàbá yẹn wá ní ọ̀dà gba owó bá mi kó kọ́kọ́rọ́ lọ́bàrà lọ́wọ́ rẹ̀ lọ́ba gba kọ́kọ́rọ́ ọwọ́ ah, ni ìjọ lẹ́wàá kú ń bẹ́ alẹ́ ní náà ní kú o bí ọgọ́rùn-ún méjì mo fẹ́ ta tẹ́lẹ̀ ẹgbẹ̀rún kan lè ráyè òun kan ti kọ́lé o ti kọ́lé míì tí ó máa gbé owó tó sẹ́kù bàbá yẹn fi dùnnú ó fi èyí tó sẹ́kù fi ṣe sàrà sọmọ pé owó gbajẹ́ yìí rẹ ọgbà jẹ́ rẹ o mẹkáníìkì bọ́ ṣiṣẹ́ ológun tó dẹ́ náírà àní màmú màmú kan bámu ṣé òde ṣe sàárà láyé kọ́dà ìyàwó ẹlòmíì nulẹ̀ ìyàwó ẹ kí ni iṣu tẹ́ láyé lẹ́lẹ́ padà wàrà wọ́n ní eight hundred ẹ̀hẹ́ awọ ọ̀kadà fifteen naira ó kó one fifty báńkò mi báńkò mi báńkò mi ẹ̀dá kò sí èèyàn nìyẹn ó lè ṣe sàárà fáwọn ẹbí rẹ̀ wọ́n mọ̀ pé oúnjẹ tó rà sílé gan fún rẹ̀ sàárà ni ata tó rà sílé sàárà ni ewébẹ̀ tó rà sílé sàárà ni gbogbo owó tó bá ná lérí ọmọ rẹ̀ sàrà ni ọgbà ládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá níjọ́ àlìkíyàmọ̀ nígbà wàá dọwọ́ rọlẹ́ olówó yẹn wá rí i pé tálíkà yẹn ó ti fẹ́ máa kẹ́rù lọ ọwọ́ ni kí wọ́n pè wá wọ́n wá pè é ó ní bó wá ni ó ní àti fi lélẹ̀ ó ti di tiyín a ẹ mọ̀ ṣe ẹ mọ̀ ṣe a ọlọ́run ò ní tọ́sí di tiyín náà o bàbá yẹn wá ní tẹ́wọ́ rẹ̀ tálíkà yẹn wá tẹ́wọ́ rẹ̀ ó wá kọ́kọ́rọ́ yẹn lé lọ́wọ́ padà ẹ ó ní èmi mo nílé yẹn sìn àmọ́ mo bọ̀ ọwọ́ dákẹ́ wọn wò sùn ó bùn mi owó sì ń bẹ lápò rẹ̀ fa ah, ọlọ́mọṣà ṣe wá lólówó kó ṣe wá lólówó tí ọmọ náwó kó ṣe wá lólówó tí ọmọ fowó nu omi kó lójú àwọn èèyàn ah ní màlúmá lè sọ́ọ̀lì hìlẹ̀ rọ́jù lè sọ́ọ̀lì ànábì ni ah máa ń dàlà owó tó dáa tó bọ́ sọ́wọ́ yẹn dáadáa táwọn yẹn dáadáa wá lówó ẹ̀wọ̀n báwọn aráàlú ṣe máa ń gbádùn. tó bá bọ́ sọ́wọ́ kàtá ọ̀daràn à yẹ mọ̀ fi ní ayé lánìí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn tá a máa fi ń tọrẹ òun náà ní nǹkan gùn ẹ̀sìn ni àbí nǹkan gùn bí ọ̀kadà ni mọ́tò ni ẹ̀dákun ẹgbà mo fún yẹn máa gùn gbogbo àti máa gùn ọmọ gbàládá alẹ́ ní kéèyàn gbẹ́ kànga àbí bọ́wọ́ sáàrin ìlú sàárà ni àwọn yóò máa pọ́n wọ́n máa pọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó àwọn nǹkan tó yẹ kí wọ́n máa ṣe nìyẹn o lè empower àwọn èèyàn ipò ẹ bá mi sa gbogbo àwọn opó tó wà ń lù yìí ẹ bá ń sa gbogbo àwọn ọmọ òrukàn tó wà ń lù yìí mo gbé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún yìí kalẹ̀ ẹ ń fún opó kan kọ́mọ fi ṣe kíni kọ́mọ fi tajà tó bá tó lóṣù tó ń bọ̀ á tún fokó mi tó bá tó lóṣù tó ń bọ̀ á tún fokó mi. a ìwọ lọ láyé wa owó gan la ń pè lólówó sórí èyí tó jòkó nulẹ̀ tó kárí bọ́nú tíọ̀ náà ni ẹni tí ò bá máa tọrẹ èso lówó aramasi yànnà sọ fáwọn èèyàn nílùú gbogbo àtọ́lọ̀ máa gbéga nílùú tá a máa ṣe nìyẹn o tá a máa fowó ṣe nìyẹn kọlọmọsà wọlé àánú ẹ kọlọmọsà sàwọn náà ní alárìsèkì tá a máa ṣe sàrà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àsádàkà sàrà yìí àwọn àlùfáà wa wọn làwọn wo ni a máa fún sàrà àwọn tálíkà àtàláyìí nínà ni wọn lọ́ni innama sadaqatu lil fuqara wal masakin gbogbo àwọn tí wọ́n ní tí wọ́n jẹ lọ́dún kan àwọn ọlọ́run báwì àtàwọn tí wọ́n ní àwọn tó jẹ́ pé wọ́n ní nǹkan tí wọ́n lè jẹ lóṣù mẹ́fà tálíkà lòun náà àmọ́ kò ní tó lè jẹ lọ́dún kan tálíkà ni àbẹ́ni tó lè pé kò ní tó lè jẹ lóṣù mẹ́fà tálíkà ni àbó ní tòṣù mẹ́fà àmọ́ kò ní tọdún kan tálíkà lòun náà ọlọ́run ni ẹ bù fún wọn ẹ fún wọn tá a bá ní ká máa wo àwọn tán wà nínú tí wọ́n fọ́ọ̀lù síbẹ̀ yẹn sìn bọ́yọ̀ pọ̀lọpọ̀ wàtà wà ń bì ní rọ̀ wá lọ́rọ̀ <laughs> ọlọ́wọ́n bá ní sàárà tí mo ní kẹ́ máa ṣe àwọn tálíkà ni ẹ fún òkè sáwọn olówó nbọ nbọ owó ńláńlá tó wà lọlé fún bàbá mi lọ ní à torí pé ọfẹ ṣòṣèlú àwọn tálíkà tó bùn lówó ń bẹ́lẹ̀ tí wọ́n ṣàdúrà fún ọ̀tàdúrà lọ́wọ́ ṣèkìdí ládùúgbà lọ́gbà ọ̀hún fowó lọ́bì káàkiri ọ̀hún fowó wọ òye ọ̀hún fowó sànú àwọn èèyàn ọlọ́wọ́n bá ní yẹ sàlú náà kà má ta yunfikun ọlọ́wọ́n bá ní wọ́n bọ̀ wá bẹ́ẹ̀ lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam yìí pé tówó bá ṣe tẹ̀ wá lọ́wọ́ bò láṣẹ náà kúl ọlọ́run ní ma anfaqtum min khayrin falil walidayn gbogbo ń tẹ́ bá ná òré wa ń bẹ́ o àwọn tẹ́ kọ́kọ́ náwó fún falil walidayn àwọn náà ní arúgbó yín bàbá yín àti ìyá yín tàdá alákọ̀ọ́kọ́ láàrin bàbá àti ìyá ìyá alákọ̀ọ́kọ́ mọ̀ sí mistake yẹn o ìyá rẹ̀ lọ́kọ̀ọ́kọ́ fún lówó kó tó fún bàbá rẹ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ ẹnìkan lè bá ànábì ó ní kásẹ̀ pé afẹ́ ṣeré afẹ́ tààyàn lọ́rẹ́ afẹ́ dààyàn lọ́lá nínú gbogbo ẹni tó wà láyé yìí tàlálà kọ̀ọ̀kọ́ tí ládàá rẹ̀ pọ̀jù téèyàn máa ń bọ̀ nǹkan tí ò sí ládàá ẹni tó tún tó mọ́ ànábì ní òmùkà ànábì ní ìyá rẹ̀ ni oníta ló tún kà lẹ́yìn ìyá ànábì ní òmùkà ànábì ní ìyá rẹ̀ náà tó ni oníta ló tún kà ànábì ní òmùkà ìyá rẹ̀ náà tó ni oníta wá kù ànábì tó máa bùkà ọ̀sẹ̀ wàá kaba bá ẹ̀yin ìyá wa ẹ kú oríire sẹ gbogbo onúlé bàbá àmọ́ pé a fẹ́ ṣe dáadáa ìyá rẹ̀ lọ́kọ̀ọ́kọ́ dọ́dọ̀ rẹ̀ kó tó dọ́dọ̀ bàbá ṣé wàá láwọn ìyá kan bẹ ah, la ilaha illallah àwọn wà ní àfa ah, àfa owó tó kólé mi lọ́wọ́ yìí ṣé o ti dọ́dọ̀ bàbá rẹ̀ ṣé o ti dọ́dọ̀ bàbá rẹ̀ wọ́n wá darí yẹn lọ́dọ̀ bàbá gẹ́gẹ́ bíi pé bàbá yẹn ni aláṣẹ rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní fálílì wálídéyìn tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ tọrẹ ẹ fẹ́ ṣe sàrà àwọn òbí yín o bàbá ti ń gbé ẹgbẹ̀rún pọ́n hmm, ten million twenty million fárata tíya rẹ̀ sì ń bẹ nínú ilé tí ń sọ́fà yóò wọ ẹnẹ́kó tó wà lè jẹ́ náà o ọlọ́run ti tó kí wọ́n ní o tó bọ́lọ́run ṣe tó ọlọ́run ní fálẹ̀ lè wá lè dé ọlọ́run lọ́ọ́ da àwọn ni wọ́n ṣe kí ni ní sábàbí tó fi wáyé ọwọ́ yìí làáfà tó rí ọ wọ́n ṣe mistake yẹn o ó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ ọkọ̀ tọ́jú ìyá ẹ̀ náà bàbá ẹ̀ ọ̀sẹ̀ ká fà á bọ́ọ̀ bá wáyé àhó ní ní kankan kọ́ gé o èmi kí mo sì tó bẹ́ẹ̀ ta ló tó bẹ́ẹ̀ sáà fọ wájú òbí lọ àfájú òbí lọ àfájú wájú àfẹ́ ẹlẹ́sìn nínú ètò ayé àmọ́ dábàá fún yẹn nǹkan ọlọ́run fálẹ̀ wà lè dé ni ọlọ́run ní bàbá rẹ àtìyá rẹ lálákọ̀ọ́kọ́ wọ̀lẹ́ akérò bí náà ọ̀sẹ̀ wàá kàn wọ́n ẹbí àwọn tá a máa ṣe sàárà fún nìyẹn o wọ́n lè yàtá a má ọ̀sẹ̀ wàá kọ́ ọmọ òrukàn ẹ̀rí bí sẹ́ńtò wal masakin ọ̀sẹ̀ wàá kan àwọn aláìní tí wọ́n ń pè ẹ̀bùnmi torí ọlọ́run wọ́n bú ní sẹ́bíìlì ọ̀sẹ̀ wàá kan àwọn tí wọ́n ń lọ ìrìn àjò tí wọ́n lówó tí wọ́n fi débi wọ́n ń lọ. ọ̀pàdé ẹnìkan ní bọ́sítọ̀ bò ó ní ẹ̀dá ẹ̀bùnmi ní àpò méjì ń lọ sí Ìlọrin ni ọ̀fẹ́ kó àpò méjì lé lọ́wọ́ báyìí ní fóònù yàrá ọ sọ fún ẹni tí ń rìn pé ẹ dákun ẹ mẹ́sà ẹni síwájú ẹni síwájú ìyá mi ní kí n ra wàrà wa ẹ má bínú ọlọ́run ọlọ́run ọlọ́run jẹ pàdé aláàánú tọ́ba ní ọba ní mi má ni o tọ́ba ní mi ò fún tọ́ba wá ní mi má kí lọ́ọ́ wàrà. ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní wa ma taf'alu min khair ó ní gbogbo èyí tẹ́ bá ná fa inna Allaha alim ọlọ́run máa wo ọlọ́run rí yín ìtọ̀ náà ọlọ́run rí ọ mọ́rò pé ọlọ́run rí ọlọ́run rí ọ yóò sì san ọlẹ́sàn lérí ẹ̀ kọ́dà sàárà kọ̀rọ̀ gan ó dáa ju sàárà gbangba lọ ẹ̀ wọ́n ní sadaqatu sirri tó ti fi ghadaba rabb ànábì ní sàárà kọ̀kọ̀ ń máa ń gbé ìbínú ọlọ́run kúrò lérí yẹn ó faṣọ sínú ọ̀rá ọ̀jẹ́ nìkan kan mọ̀ pé ó fẹ́ mú un ó sì mú un lẹ́yìn lé ẹgbàṣọ yìí ẹ máa wọ̀ mo rí pé ẹ láṣọ tó nǹkan ọlọ́run kò bèmí náà láṣìírí ọfà àyàn tí yóò jẹ́ wọlé omúlọ́kọ̀rọ̀ nínú yàrá ọ̀ka wọlé lọ́wọ́ tẹ́nìkan ọmọ wọn ní tọ́lọ́mọ fẹ́ bínú sọ ọlọ́wọ́ sí ní bínú mọ́ sàárà ọ̀kọ̀rọ̀ wọn pè nìkan ní Zainul Abidin Zainul Abidin nínú àwọn ọmọ ọmọ Ali ọdẹ Allah anhu wọn ní tọ́ba ti di àfààní ọwájú olówó tọ́ba ti di ọwọ́ ọ̀sán yóò ní kí wọ́n já alikama bíi fúláwà tá a máa ń ta yẹn bíi ráìsì yẹn wọ́n já síkọ̀rọ̀ nínú ilé tọ́ba wa di òru tí gbogbo alẹ́ bá sùn tán àfọwà sílẹ̀kùn yóò wá yọ yọ yọ yọ wá sílẹ̀kùn yọ wá gbé alikama sẹ́yìn lágò kan òru aago méjì òru yọ wá lọ ojú ọ̀nà opó yọ jálẹ̀ ojú ọ̀nà ọmọ òrukàn yọ jálẹ̀ ojú ọ̀nà tálíkà yọ jálẹ̀ àwọn tàwọn kan rí i pé nígbà wọn jí lásùbà ẹnìkan ti gbé oúnjẹ sójú ọ̀nà àwọn fà wọlé tí wọ́n ń jẹ oúnjẹ lọ ni ìjọ tí àáfàá yìí wá kú nǹkan méjì wá ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé wọ́n ń wẹ̀ lọ́wọ́ ni ẹni tí ń wẹ bàbá yín wá ń sọ fún ọmọ bàbá yìí pé kí ló ṣe bàbá ní èjìká ń bí tí gbogbo ẹ jóná sábà pé bí yẹn bá ń gbé ẹrù sí ojoojúmọ́ ẹ wà wọn alábàárù yẹn tó máa bọ̀rọ̀ alẹ̀ kí ló dé tó ṣe bàbá ń bí ah, wọ́n ṣubú ni ah, ó ní bàbá máa gbé oúnjẹ síbẹ̀ lóru ni àwọn kan rí i pé àpò oúnjẹ wà nílé ìgbà tó fi dàárọ̀ àwọn ò ní rí i ń bẹ̀ mọ́ ah, àmọ́ bí wọ́n ń gbé lọ ọwọ́ adijọ́ kejì jọ́ kẹta àwọn tọ̀hún sílẹ̀kùn wọn ò róúnjẹ àwọn ni wọ́n wá pariwo pé àmọ́ róúnjẹ lójú ọ̀nà àróúnjẹ mọ́ o wọ́n wá sọ fún wọn pé sẹ́nu làbìdí náà ló kú sẹ́nu làbìdí náà òní máa gbóúnjẹ wá fún yín ikú rẹ̀ ní òjẹ́ róúnjẹ mọ́ o irú àwọn yẹn ibo ni wọ́n lọ sọ̀sọ́ jama wọ́n lọ ní àlìjẹ́nà ni ẹ̀yọ́ màyá mi sàárà àkọ́kọ́ ọ̀dà púpọ̀ bọ̀tẹ́ bá ní ẹ̀dá kun ta ní ó fún wa lówó mọ́ṣáláṣí èyàn ò ní tùmọ̀ pé kọ́ sá lọ o lè fún wọn náà àmọ́ ó já ẹ̀rọ ṣe kínní kódà kìí ọma fún ọmọ ní èló ni Karimu ti dá wọ́n fẹ́ yẹ ìyá àwọn tí ò ní ní o alájọ àtàkì èló ló ń dá owó tèmi ni lọwọ mi ọlọ́run ló bùn ọ ọba tó bùn ọ ló gbà lọ́wọ́ àwọn káwọn máa náwó kárí ni owó ẹ wá wò mí bẹ́ẹ̀ bá lè banu yàrá kò ní fún yín àfi tẹ́ bá ní ìyàwó abẹ́ ní ìkómọ abẹ́ ní nǹkan kan tẹ́ ń ṣe tọ́mọ̀ pé gbogbo àwọn yóò ní Allah akbar ẹ wà gba máìkì yóò ní sẹ́lí alánàbí ìlìkẹ̀rì afunyin ní mílíọ̀nù kan mílíọ̀nù kan pé afunyin àtàwọn awogun tá a tún lè ṣe Allah akbar ọlọ́wọ́ ọlọ́bọ̀tà ṣe wá ní atọ́ rẹ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa fawaidu asadaka ibi alọ́gẹ́lá wa dé yẹn àǹfààní wo ni sàrà máa ń ṣe nínú ayé yẹn ẹ̀yin yá wa ẹjẹ́ àwọn ọkọ yín ẹ̀yin wọ́n máa ṣe sàrà o nítorí àwọn àǹfààní ta fẹ́ kà yín ẹ̀yin ọkọ ẹ má di àwọn ìyàwó yín lọ́wọ́ ká máa ṣe sàrà o torí ta fẹ́ kà yín gbogbo ata àwọn ọmọ ká má di àwọn bàbá wa lọ́wọ́ bí sàrà rẹ bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni orí rẹ ó ṣe kíni ló ṣe pọ̀ tó ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ní wa an tasaddaqu khairul lakum ọlọ́run bá ní tẹ̀ bá ń ṣe sàrà ẹ mà rí orí in kuntum ta'lamun tó bá dé pé mà ah, àmọ́ ẹ mà àyìnbọn náà ló jẹ́ ẹ má sáwọn ọlọ́run ní rí o bitibiti orí kí ni wọ́n pè lórí jama àkọ́kọ́ ní fọkànbalẹ̀ ọkàn rọ balẹ̀ kọ́dà látara sàárà tó ń ṣe nínú àwọn àǹfààní sàárà òun náà ni yutifu ghadab rahman wọ́n ní ìmọ̀ ká ìbínú ọlọ́run kú òlérí yàn gbogbo ẹni wá ti ń ṣe sàárà inú ọlọ́run máa dùn sí nítorí pé walillahil mathalul a'la ọlọ́run lọ́la pẹ̀lú ètò ga jù ó ní àwọn adìẹ dábà tó ń sìn ẹnìkan kà wá gbé àgbàdo dé àti ẹ̀wà àbí ọkà bàbà wọ́n bẹ̀rẹ̀ sí fún wọn àwọn adìẹ rẹ̀ wọ́n fò sókè inú wọn ń dùn ìwọ́n tọ́ làwọn adìẹ yẹn sínú ọmọ bàjẹ́ ọlọ́run dá gbogbo wa sílẹ̀ ayé kò fẹ́ kádàmú torí ọlá rẹ̀ tó fẹ́ tó fẹ́ ṣe lérí wa ló fi fún àwọn kan jẹ nìkan lọ ẹni tó ní kò dájọ́ ẹni tí ò ní lọ tí wọ́n torí lọ́wọ́ tí wọ́n ń fáwọn tí ò ní inú ọlọ́run máa dùn sọ pé àwọn ẹrú mi ò jẹ́ bí ọpa wọn àwọn ẹrú mi ò jẹ́ wọ́n sọ́fà inú ọlọ́run máa dùn sọ bínú bàbá aládé sì máa dùn sẹ́ni tí ń fa rẹ̀ ní oúnjẹ ẹlẹ́ẹ̀kejì ṣèyádẹ́ owó rẹ̀ ọmọ pọ̀ èmi ọlọ́run sì fún yín nílọ́pọ̀ tí ó da ju ìtẹ̀ náà lọ tó bá ti ná ẹyọ kan mẹ́wàá lọ́wọ́ fún ọ padà tó bá ti ná one thousand èlé lọ́mọ retí èlé lọ́mọ retí ten thousand kọ́ eleven thousand lẹ́yìn mọ́ retí àbí wọ́n àwọn yìí tọ́ ná àti mẹ́wàá tọ́lọ́ tó bá ti ná one million èlé lọ́mọ retí ẹ́ èlé lọ́mọ retí one point eleven million ni ó yí àwọn yẹn gẹ́gẹ́rẹ́. <laughs> ọlọ́ni máa ń já abi hasanatini falahu ashiru amthaliha ọlọ́ni bẹ́ẹ̀ bá ti ṣe ọkàn èmi ò fún yín mẹ́wàá ó lè wá dé lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run lè bọ́ fi pamọ́ sọ́jú alẹ́ tọ́jẹ́ pé ọjọ́ alẹ́ yẹn léwu tẹ́lẹ̀ ee eh, ebi lọ́wọ́ à ń bẹ̀ fún ọ ọlọ́run wà fowó yẹn síbẹ̀ àsìkò yẹn lọ́wọ́ àrí àmọ́ kọ́ ní fún ọ ọlọ́run padà fún ọ. anabi mami yomi yusufu ibadu fi imalakani anabi dojoojúmọ́ òun náà ni àwọn màláíkà méjì wọ́n máa ń sọ̀kalẹ̀ ní dojoojúmọ́ dojoojúmọ́ wọ́n sọ̀kalẹ̀ ọlọ́run wa ní kẹ́wọ́n sàdúà yẹ̀kúlù àdúhùnmá ọlọ́kànnú wọn àdúrà tí wọ́n mọ̀ sí ni pé aláhùnmá àti mọ́nfẹ́kọ̀ khalafa gbogbo àwọn tí wọ́n ná lè ní ìwọ ọlọ́run ọba o wọ́n sà ìjà àrọ̀ yìí tọ́pọ̀ jù yìí tí wọ́n ná lọ fún wọn màláìkà ni wọ́n máa sàdúà àdúrà tí màláìkà ń ṣe ta lóní kó ṣe ẹ̀sọ́ ọ̀sẹ̀ ní dàmí ti tiẹ̀ tó gbà ta lóní kó ṣe Allah màláìkà yẹn sọ lójoojúmọ́ ni o ọlọ́run gbogbo àwọn tí wọ́n nálẹ̀ ní tílẹ̀ fi sú yìí ọlọ́run bá ń bùkún wọn ọlọ́run ni mo ti gbọ́ ń bùkún wọn. màláìkà ẹlẹ́ẹ̀kejì òun ni aláhùnmá ìwọ ọlọ́run wọ́n àti mímúsíkà tẹlẹfà gbogbo àwọn tí wọ́n háwọ́ lè ní talibara déwájú wọn wọn ni alábàámusa owó sì ń bẹ lọ́wọ́ rẹ̀ ìyá rẹ̀ pé bàǹfẹ̀ kan ránṣẹ́ ó ní ẹjọ́ dìgbẹ̀yìn oṣù ìsìn àwọn ẹbí wọn wá ba wọn ní àṣírí fẹ́ tù bò oní ah, kò ṣiṣẹ́ lọ́wọ́ òun ah, kápẹ́ bá wà ní ọ̀sẹ̀ tó lọ ní ẹ̀ bá rí nǹkan gba ó sì wà lọ́wọ́ ẹ̀ màláìka wọn máa ṣe pèlè gbogbo ẹni tó diwọ́ tí ọ̀nà náwó tó sàwọn lójúmọ́ ipe tálàfà kọ́ máa bá akínà pé tálàfù jàmá òun náà ní pínpín nǹkan rẹ̀ ó máa bàjẹ́ máa bọ́kan ẹ̀jẹ̀ máa bẹ̀jẹ̀ rẹ̀ jẹ́ máa bomi ẹ̀jẹ̀ gbogbo nǹkan tí máa bàjẹ́ nínú ara yẹn ni ó máa bàjẹ́ lẹ́yìn náà dúkìá yóò máa bàjẹ́ ilé ó máa bàjẹ́ ilé lè kíláàkì torí pé yẹn ti sàrà mọ́tò lè dànù torí pé yẹn ti sàrà mọ̀láyíkà máa ṣépè lé gbogbo àwọn tí wọ́n bá ń ṣe kí ni gbogbo àwọn tí wọ́n bá yẹ ahun tí wọ́n ná owó ló ṣe jẹ́ pé yáa rí i pé ìwọ náà ṣe sàrà lójúmọ́ kọ́ mọ́ máa wà nínú àwọn tí mọ̀láyíkà wọ́n máa ṣe èpèlé o tó bá ti ní àmọ́ tó bá ní tó bá ní ọlọ́run ní ṣe kí ni ọlọ́run ní bí ọ tó bá ti ní àmọ́ tó bá ní gbìyànjú kó o mú níwọ̀nba tipa rẹ bá ṣe kí ni tipa rẹ bá ká nínú àwọn àǹfààní sàrà òun náà ni pé owó máa ń pọ̀ anábì ní máa nà kọ́sọ́tù sọ̀dàkọ́ tó mi máa lè anábì ní sàdákà tá ń ṣe yẹn kò ní kówó yóò dínkù o ó ní kówó yóò lékún ni o mo ní ten naira lọ́wọ́ mo ná five naira ẹ wá lóhùn mi ò dín ó dín ní báwa ṣe wò ó àmọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ó ti lé owó ti pọ̀ sí lọ́dọ̀ ọlọ́run tásùkò bá ti tó yóò sọ̀kalẹ̀ fún ọ tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà mí ẹ rí sadaka tajilibu mahabatala wọn ni gbogbo ẹni tó bá fẹ́ kọ́ lọ́wọ́ fẹ́ràn òun wọn ni kọ́ máa tọ́ rẹ ọlọ́ni alladhina yunfikuna fi sara wa dara ọlọ́ni gbogbo àwọn tí wọ́n máa náwó nígbà tí owó pọ̀ lọ́wọ́ wọn ẹ̀yọ́ wọn yá mi àárín yẹn lágbára díẹ̀ o ọlọ́ni nígbà tó ń bẹ wọ́n máa yá lù yín wọ́n máa yá lù yín ọmọ ìyá kẹlọ́ fẹ́ ọyá pèmí pèmí lọ́la ọyá sẹ́dàkà nàmbà ẹ ọyá wá gbé mọ́tò yín ọyá ilẹ̀ yẹn lè tà mọ́ bọ́ yín kílẹ̀ tó fẹ́ ọlọ́run láwọn tí wọ́n náwó nígbà tí nǹkan pọ̀ wọ́n dọ̀rọ̀ nígbà tí ò wá sí lọ́wọ́ wọn tó tọ́jẹ́ kó ń gan fúnra rẹ̀ ń gan wo náà ni kò síṣẹ́ kò sówó lẹ̀ ó tún wá mú nínú kínkínní tó wà lọ́dọ̀ rẹ̀ tí ò tí ì tóun náà ọlọ́run bá ní ó tún wá fún yàn nígbà tó pọ̀ ìnà nígbà tó kéré ìtúnrọ́jú náà ìgbà tó pọ̀ yẹn èèyàn dùn dáadáa o ọmọ gbà yìí inú rẹ̀ máa dùn ọmọ fáwọn èèyàn ọ̀yá ìmọ̀ ọmọ ẹ̀ máa gbé ọ̀yá máa yá gbàgbàgbà <laughs> àmọ́ wọ́n dọ̀rọ̀ àǹkọ́ tí ò sí nǹkan kan lọ́wọ́ tiẹ̀ náà àfi tíntín yẹn ọlọ́run bá ní wọ́n wà rọ́jú mú tíntín inú tíntín yẹn náà wọ́n rọ́jú mú lẹ́kàtí mi lẹ́kọ́ yíyá nínú ìròyìn wọn ni pé wọ́n á máa gbé bínú mi wàlá àfin àni nọ́ọ̀sì wọ́n á máa sàmójúkò fáwọn èèyàn gbogbo wàtí máa wù nìyẹn o wàláhù yuhibbul muhsinin ọlọ́run bá ní mo fẹ́ràn o àwọn ọlọ́run àwọn tí wọ́n ń ná nígbà tọ́pọ̀ àtìgbà tí kò sí ká tó mọ̀ ní ọlọ́rẹ ó dìgbà tí o bá ń ná nígbà tọ́pọ̀ àtìgbà tí ò ṣe kíni nígbà tí ò tó nǹkan àsọdọ́ka yashfillahu biha almarid wọ́n ní àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ ẹni tó bá rẹ̀ ẹni tó bá rẹ̀ wọ́n ní ẹni kọ́ mọ̀ ṣe sàárà púpọ̀ hadith kan wà asana wal albani baba albani ni hadith asan ni wọ́n ní dáwù mardakum bisadaqah wọ́n lànà bí ní ẹ ẹ máa wo àìsàn ara aláìsàn yín pẹ̀lú kẹ́ ẹ máa ṣe sàrà gbogbo ẹni tó bá ti rẹ̀ kó máa ṣe sàrà o gbogbo ẹni tó bá ti rẹ̀ ẹ máa ṣe sàrà o ṣe ẹ lẹ́ni tí wọ́n fún sàrà ọ̀rẹ́ rìn tó bá ti rẹ̀ rìn ẹni tí wọ́n torí ẹ̀ sàrà náà padà rẹ̀ bọ́lá ọ̀hún ṣe máa ń tó nìyẹn kò sí nǹkan téèyàn fi sàrà gbà ẹ gbọ́ sàrà kò sí téèyàn fi gbà lọ́dọ̀ ọlọ́run bọ́ọ̀ bá mọ kéwú máa ṣe sàrà bó o bá mọ̀ wé máa ṣe sàrà bí sẹ́ bá ń bọ́ lọ́wọ́ rẹ̀ máa ṣe sàrà tí wọ́n bá tún gbéṣẹ́ fún ọ máa ṣe sàrà tí wọ́n bá ṣe sàrà ó dáná nu sẹ́hùn kọ́ńtíráàtì tó yẹn ó jẹ gbèsè ó kọ́kọ́ yọ tàwọn tálíkà fún wọn náà kó tó bẹ̀rẹ̀ sẹ́ ẹ pé afọ́jú yẹn wá ẹ fún five thousand bàbá yẹn ẹ fún ten thousand yóò wá pé ẹgbẹ̀rún mẹ́wàá yóò ní àṣírí tiẹ̀ wọ́n ní túmọ̀ ha bí ha arákùnrin kan bẹ wọ́n ní ó ní àrùn jẹjẹrẹ tí wọ́n ń pè ní kánsà wọ́n ti wá tọ́jú ẹ̀ nílùú ẹ̀ wọ́n ti tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ àrùn yẹn lọ dókítà rẹ̀ wá sọ fún un pé yóò làkẹ́ lọ́lú èbó bóyá àwọn èbó àwọn tó ní tí wọ́n lè lò fún yín arákùnrin yìí ọwọ́ lòun fẹ́ lò lè dágbére fún ọ̀rẹ́ òun ipe òun ń lọ lọ́lẹ̀ ṣe operation o àrùn jẹjẹrẹ yìí ń dà wọ́n láàmú o. ńnìhun la wàrà ńnìhun o tó àwọn dúkìá àwọn dúkìá àwọn ibi tó wà ní àyímọ̀ alẹ́láàdé kámọ̀dé ẹ bá mójútó àwọn ọmọ o ẹ bá mójútó àwọn dúkìá ẹ fún kálukú ọmọ rẹ ọkùnrin àbóbìnrin ni ó tẹ̀lé nígbà ó dágbére fọ́ọ̀rẹ́ rẹ̀ tán wọ́n wá ń bọ̀ wọ́n wá gbà rin ọjà wọ́n wá kọjá lọ́dọ̀ bàbá alápàtà kan tí ń gé ẹran ń gé ẹran ń gé ẹran wọ́n wá rí arábìnrin kan ń eegun ẹran tó bá ti ta sílẹ̀ ń sàṣínà ọ̀rá bàbá olówó yẹn wá kọjá lọ́wọ́ sọ fún mi pé ìyá yẹn ń sa egungun ni ó ní bẹ́ẹ̀ ni ó ní sa egungun ni wọ́n wá pè é kí ló fẹ́ fẹ́ àwọn eléyìí sọ gbálẹ̀ ń bí ní ọlọ́wọ́ gbálẹ̀ ó lé egungun yẹn lòun wọ́n sà tóun àtàwọn ọmọ àwọn táwọn fi jẹun opó lòun ọmọ òrukàn lọ́wọ́ nílé egungun lòun sà bàbá ẹlẹ́nà òsì ní kò wọ́n sà torí pé bọ́wọ̀ sá Baba olówó yìí ó wá sọ fún bàbá alápàtà ó ní ìyá yìí ẹ fún ní ẹran tó tó ń sè nínú ilé tá a lè jẹ níjọ́ mẹ́ta ẹ máa fún níjọ́ kẹta jọ́ kẹta jọ́ kẹta fún sùn mẹ́fà ó sì kó rẹ̀ kalẹ̀ ó wá ní ìyá ìwọ náà gbowó ńlá yìí ó lè ra oúnjẹ sílé oúnjẹ tó tó jẹ lóṣù mẹ́fà ó ń lọ ó débi mọ́tò mi wọ́n pààkì mọ́tò sí i. arákùnrin yẹn wọlé on drive ọmọ rẹ̀ jòkó lẹ́yìn arákùnrin yẹn ní inú òun ṣe gbòrò gbòrò gbòrò gbòrò gbòrò gbòrò àti bí ó ṣe gbòrò gbòrò yẹn àti kánsà ńlọ nìyẹn àti jẹjẹrẹ ńlọ nìyẹn ó ní ó ṣàdé pé gbàtọ́ òfin délé ara òun ti máa ń gbogbo ìnira ń bẹ lára kò rí ọmọ yẹn ni wọ́n rán bàbá ìpè wo bàbá sọ̀rọ̀ yẹn ti tó ṣe lẹ́ẹ̀kan ó ní ọ̀rọ̀ yín yà wọ́n lẹ́nu o mírèkù lálẹ́ lẹ́yẹ o wọ́n wá lọ́dọ̀ dókítà ó ní ara wọn ò gbóná mọ́ òun wá fẹ́ ṣe tẹ́sítì dókítà wá ṣe tẹ́sítì rẹ̀ wọ́n wá gbé resọ́ọ̀tì jáde dókítà ní oògùn olólò kódà kun oògùn náà kó fóun òun mọ̀ fáwọn èèyàn ó lóun lo oògùn kankan oògùn tẹ́ni kóun máa lò náà lòun lò alẹ́ oògùn olólò láàárọ̀ yìí ó lóun lo oògùn kankan ọmọ oògùn tó lò náà ni sàárà tó ṣe aláàárẹ̀ ìjọ pípẹ́ mọ́ ṣe sàárà o kí ṣe sàárà tó pẹ̀lẹ́ dúdú tọmọ fáwọn ìyá ayé o ẹbọ nìyẹn o ìpè fún yọ kan bọ́lá wọn ni wọ́n fi ṣe ẹ fún yà àtìsàlẹ̀ odò kán lè mójú kó lára ẹ̀ ìyá kan náà ní dàkàrà jẹ́jẹ́ rẹ̀ yájọ́ ọmọ ti ń lọ ẹ fẹ́ wọn náà lẹ́sẹ̀ ọlọ́run ní fàárẹ̀ ṣèyàn ọlọ́run ní sì mú kú o wàyí dà mọ̀dé tufa wá yẹsùfínì anabi ibrahim ó ní tọ́ba ti rẹ̀ mí ọlọ́run ní ma fún mi lálàáfíà gbogbo ẹni wá ṣe rẹ̀ náà ọlọ́run ní ma fún wa lálàáfíà sàrà yìí tọ́ba tẹ̀sìn mu ṣe kìíní ìlàmà ṣe lẹ́yìn náà àsọdaka tó tàdó dolùbàdà à àwọn afa wa wọ́n ní túmọ̀ bí adolob wọ́n ní bó ṣe òkè ẹ̀ṣẹ̀ yẹn pọ̀ tó láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké bí omi ṣe máa ń paná tọ́wọ́ ti ṣe sàrà ẹ̀dá wò àwọn èèyàn tó ṣẹ̀ ládùúgbò tọ́wọ́ ń bò ní nǹkan kí náà ṣẹlẹ̀ àwọn ni ó ti bùn wá jẹ́ mbẹ́ o ẹ gbàgbé tó ti lọ yẹn o <laughs> bó ṣe rí lérí ilẹ̀ yẹn bó ṣe rí sọ́mọ̀ náà nìyẹn wọ́n ní tọ́wọ́ bá ti ń tọrẹ ọlọ́run sì máa pàṣẹ ṣe rẹ àṣàdàkà tó tàdúdò ìbàlà wọn làwọn àdánwò ti ń bọ̀ accident ni oye ikú ògìgì ni wàhálà ńlá kan ní jábọ̀ ni àdáwò ni o àárẹ̀ ni o ilé ń jó olè ń jà ni o tí máa ń bọ̀ wá tọ́ba ṣe sàrà ọlọ́run sì nìkan yí kú ilé rẹ̀ sọ̀nà olùmọ̀ọ́rù fi tẹ́kì mọ̀sọ́rẹ̀ àṣù ànábì nílẹ̀ bá ti ń ṣe sàrà ọlọ́run máa fi sàrà yẹn yóò máa fi sọ yín níbi àwọn aburú tí wọ́n fẹ́ jálù yín ilé tí ìbá ṣe sàrà wọ́n máa rán wàhálà ńbẹ̀ ni o tí ilé ìbá ti ń dàrú mọ́ ṣe sàrà o bí ìyàwó bá fi sàrà mọ́ nílá o bọ́kọ̀ rẹ̀ bá fi sàrà mọ́ sọ fún pé yọ̀ọ̀ta yọ̀ọ̀ta o sórí àyèsí sàrà kan ní ma jẹ́ tán ẹ̀yọ́ mọ̀ ya mi àsọ́dọ̀kọ tẹ́lẹ̀ mi sì jábọ̀ tẹ̀ dùn á wọ́n ní gbogbo àdúrà tó o bá ṣe pátá màá ṣe màá ṣe ilé ìyẹ̀sọ̀ àdùn kẹ́lìmù tọ̀yìbò àdúrà ti lòkè wọ̀lá amalu sọ́ọ́lẹ́hù yẹ̀rìfà òhù ìyẹ́ tí ó fi fò òun náà ní sẹ́ẹ̀rì wọ́n nínú àwọn sẹ́ẹ̀rì àwọn náà ní àsọ́dọ̀kọ ọmọ ṣe sàrà ẹnu pé mo fẹ́ ka yasin mo gbọ́dọ̀ pẹ́ràn kò sí mo gbọ́dọ̀ ń kò sí ẹran kan tó bá dùn àwa kò sí àdúrà kan tó bẹ̀rẹ̀ wa àdúrà wa lọ́tọ̀ sàrà wa lọ́tọ̀ ni tá a bá ń so mọ̀ yẹn yóò máa jẹ́ ìnira fáwọn tó fẹ́ sàdúrà pé ìyìn tí ìró ẹran náà jẹ́ kí n lè sàdúrà yẹn yóò máa bọ́ sí ìnira yóò máa bọ́ sí bídé àdádálẹ̀ lẹ́yìn ànábì àmọ́ ọkàn ronú pé mo fẹ́ pa màálù lé ni mo fẹ́ fáwọn èèyàn ẹ̀sìn ọ̀tako bí wọ́n ṣe ń jẹ́ tínú wọn ń dùn nínú ìtọ́ náà mọ̀ àwọn àfáwà nílẹ̀ yorùbá tọrọ òtí yìí tí wọ́n ṣe bọ wọ́n á máa pe kurban wọ́n á máa pe ìpèsè níta mẹ́ta ní sàrà ibi alájà ibi ọ̀rọ̀ yín dé yìí àdóòrán mọ́ o sàrà lẹ́sẹ̀ o alájà wa ní irú sàrà o ah sàrà àwọn àgbà ni níbo làwọn àgbà náà wà òun náà mọ̀ bẹ̀ ibo wọ́n ń gbé ibo lé wọn kí ni àdírẹ́sì wọn kọ̀ mọ́ yọkàn máa fi sírí ẹ̀ pé àgbà àgbà àgbà àgbà ní ìdààmú láhùn jálọ̀ lè bá gbà wọn yóò wá ní sàárà àwọn àgbà wọn wá kó ìfun ajá àbí ìfun ẹran ẹ̀kọ àti epo pupa ah, ẹ̀rí ẹ̀rí ẹ̀rí táwọn àgbà ń jẹ wọ́n jẹ jẹkújẹ àgbà kí ó sì jẹ ajá ni ó ṣe kíni ajá ni ó jẹ yóò wá ló ń gbé kalẹ̀ yín tó gbé kalẹ̀ yín ó ti gbà pé àwọn kan bẹ tó gbé fún ó sì gbà pé wọ́n lè ṣe nǹkan kéde sọ́lọ́ ló gbé fún nígbà tí ẹ ti sọ lọ́wọ́ bá yẹn ó ti dẹ́lẹ́bọ̀ torí yín tó ń wá yẹn tó fi gbé lọ ìta mẹ́ta yẹn kíní kan lọ́ ń wá bùkátà kan lọ́kàn gbangban nínú ayé ẹ̀ ọlọ́run ló yẹ kó pè lóru oní ya rahman ya rahim kó sàdúrà kó pè ọlọ́run sọ́dákọ̀ wọ́n máa pè ní bó ni wọ́n pè ìpèsè àwọn àgbà hmm. kòrìbán kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ní ẹ̀sìn wa àwọn ẹlẹ́bọ ni wọ́n máa ń ṣe mùsùlùmí gbọ́dọ̀ débẹ̀ wọ́n ń ṣe nítorí kí bùkátà àwọn kò lè bá bí akádùn àwọn kò lè bá zikini kò lè bá gbà ìrọ̀ ó ṣe sàrà nọ́mà lẹ́yìn náà àwọn èèyàn fẹ́ràn rẹ̀ àwọn èèyàn ní fẹ́ràn rẹ̀ táwọn sàrà olówó ọ̀ndáwó ná ọ̀rọ̀ mọ́tò ọkọ́lé ọ̀ndáwó ná ọ̀ndẹ́nàjẹ ọ̀ndẹ́jàjẹ ọ̀ndásọ́wọ̀ gbogbo àwọn tó wà ní kàràkàrà rẹ òògùn wọn bẹ tí wọ́n fẹ́ràn rẹ ọlọ́ngàn fẹ́ràn rẹ lójú ọmọ síbẹ̀ bọ́lọ̀ bá fẹ́ràn rẹ ni ìwọ náà ó fa àwọn èèyàn díẹ̀ díẹ̀ nínú tọ́lọ́run sí kínní nínú tọ́lọ́run ọba aláà fún ọ àsọdọ́kà wọ́n ní í máa ń jẹ́ kí sàárè àsọdọ́kà wọ́n ní ọlọ́wọ́n bá aláà ìmọ̀ fi ń sànú yàn nínú sàárè anabi ni inna sadaqata la tutfi'u an aliha annar fil qubur aw kama qala sallallahu alaihi wasallam anabi ni gbogbo àwọn tó bá wà nínú sàárè tẹ́ bá tọrẹ fún wọn ẹ tọrẹ fún àwọn ẹ fún àwọn tálíkà ní sàárà nítorí wọn ọlọ́wọ́n bá aláwọ̀ sì ká ìbínú rẹ̀ kó lè rí wọn iná ti ń jó wọn nínú sàárè yẹ yóò sì stop ọkàn náà ti bàbá rẹ̀ Baba mọ̀ ti kú àsìkò tó kú táwọn wá lọ́la mọ́ lọ́la yìí bàbá ti lọ bàbá mi máa hundred thousand yìí mo bùn yín ládàá tó wà ń bẹ mo fẹ́ kọ́ máa bá bàbá mi nínú sàárè baba rẹ wà ànábì ní ń bẹ nínú ìgbónára ná yóò sì máa tutù wẹ́ẹ́ yóò máa tutù wẹ́ẹ́ ẹni tí ń sèyàn yóò dá fún abẹ́ òní dá fún ìyá rẹ ṣe ó ti sàárà nípa ẹ̀ lọ́ọ́ bọ́ọ̀ tó lówó lọ́wọ́ gbẹ́ kànga sáàrin ìlú ló kọ̀ ya bí àrẹ bá ń bẹ nínú sàárè àrẹ ọmọ tù ú àrẹ ọmọ tù ú tọ́ba láwọn àṣìṣe díẹ̀ díẹ̀ tọ́ba díẹ̀ ní eré bá ní yóò máa wà nínú ìdẹ́ra àwọn ọmọ lékún yóò máa lékún yóò máa lékún lára rẹ̀ ọwọ́ amó òfin sòkú òǹsòkú òun pa màálù ọwọ́ awọ́sọ òǹjó okóṣe nìsọ́rùn bí tajá sí ní tó ń ṣe yìí ṣé ìyá rẹ̀ ó sàǹfààní nínú yẹn ọwọ́ lòun ṣe sàrà ọwọ́ àdọ́wọ́ alẹ́ màálù tọ́lọ́pàá náà gbogbo owó lọ́gbà padà lálẹ́ ẹ̀ ń ṣe business nìyẹn náà ṣé n bá ti sọ̀rọ̀ sàrà láàárọ̀ pé nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ a ní sàrà takọ́rù bá ilẹ̀ là ó ṣe nítorí ọlọ́run ni ò ní ṣe torí pé òun wà kankan ó ṣe sàrà tán oníwọ̀n dáwọ́ ìyá rẹ tó kú fún ọ ṣé sàrà nìyẹn àwọn yẹn jẹun táwọn béèrè ọ̀nà ibi tán gbà ipe ọ̀nà ibo nígbà ó lóun ṣe ìdáwọ́ fún ìyá rẹ ni ó sì káwó lálẹ́ owó ṣe déédéé mọ̀lú mẹ́ta mọ̀lú kan ló sì pa bísíǹnẹ́sì ní sẹ́yìn náà àbí bísíǹnẹ́sì ní irú sàárà yẹn ò lè wúlò fún bàbá àtìyẹ sàárà tó bá ti yọ bá súnà mu sáàdù ó lè bá nábì ó ní ìyá mi kú ó ní àtàsádàkọ àníhà alìtẹ̀sùlù àsádàkọ ṣé sàárà ó bá ti bá ṣe ànábì ní sàárà ó bá ó ní fàáyù sọdọkọ tá afdol sàárà ó ní mo wá lè ṣe fún ìyá mi ànábì ni sakilma ànábì ni lọ lè gbẹ́ kànga fún ìyá rẹ̀ gbogbo àti wọn bá mú mi nínú kànga yẹn ara ó sì máa dẹ̀yà rẹ̀ ẹ̀wọ̀n tá ànábì ní a ṣe ẹ̀wọ̀n tá wa ń ṣe kátó wá pé àti wá ń lùlù àti wá ń jójú ẹ̀sìn ìyá rẹ̀ kò ń jó síjọ́ lọ́kàn sásọ tuntun lọ́kàn gbogbo àwọn yẹn kì í ṣe sàrà o à ń ṣe tiwa ni o sàrà ó mú un tọ́ba nílágbára ó lè fi tọrẹ lóko bàbá rẹ àti ìyá rẹ ọ̀tán kò láǹpẹ̀rò kọ́dà kò yẹ ṣe tó láti káwọn yẹn mọ̀ ipe ọlọgbẹ́ bọ́ wo yẹn ó nìkan kọ pé tó ẹrú ọlọ́run wọ́n sì mà níyàn tí ó wà lábẹ́ rẹ̀ àwọn skul tí wọ́n skul lù ó lè kọ́ kíláàsì kan bẹ́ẹ̀ ipe ló kọ bàbá rẹ mọ̀jẹ̀ nìkan mọ̀ kówó lé ìjìnlẹ̀ lọ́wọ́ ní kọ́kọ́ síbẹ̀ ta lọ́kọ́ wọn ní ẹ̀rù ọlọ́run. sàrà wọn lọ da débi pé tọ́ba dèjọ́ àlìkìyàmà wọn ní ọlọ́run ọba àlá téèyàn bá fẹ́ jáde láyé ọlọ́run ọba àlá ni wọ́n lẹ́sìn náà yóò fi kún àmọ́ àlọ́run bèlè wọn nàárẹ̀ àwọn táwọn ṣe sàrà lọ́sàn-án lóru síra wà láníyà wọn mọ̀ yọ̀dà mú kìnìún lọ́wọ́ báyìí ẹni mọ̀yẹ tó wà lọ́wọ́ yóò fi lẹ̀ kìtìbí yọ̀ nà báyìí sọ́nsọ́ gánlẹ̀ bá mọ̀yẹ tí <laughs> ẹ̀hẹ̀ tó ná yọ̀dà fi síbẹ̀ àmọ́ ọ̀nà àlàníyà náà ni ọ̀nà ní gbangba náà ni ọlọ́run ní àwọn kan mọ̀ ná bẹ́ẹ̀ falahum ajruhum inda rabbihim ẹ̀san ńlá ń bẹ lọ́dọ̀ ọlọ́run bá fún wọn o èyí tó ga jù nínú ládàá sàrà ni kò sí sàrà kan tó ní gba ládàá lọ́run ọlọ́run ní wala khawfun alaihim ọlọ́run ní àka ìpayà àka kú fún wọn tí wọ́n bá kú tí wọ́n bá ń lọ́run ìpè ẹ̀ máa bẹ̀rù owó sàrà nìyí àlìjáná lẹ́wọ́ ni ẹ walahum yahzanun lẹ́yìn náà a níbà àwọn ọ̀nùjẹ́ pẹ̀lú ọmọ tán fẹ́ filẹ̀ sẹ́yìn àti bọ̀tán ń sàárà máa ń da ìgbẹ̀yìn ń sàárà máa ń da torí ọlọ́run ọba Allah yóò di padà fáwọn ọmọ ẹ̀ yóò rán àwọn èèyàn lọ́lẹ̀ fún àwọn ọmọ rẹ̀ ní nǹkan àwọn ọmọ rẹ̀ ò ní dààmú ò sọ́fà tọ́ba wa di pé ọlọ́run gbé wa dìde ọlọ́run wa ní gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń sàárà òdòkólùmí bá bi sọ̀dàkọ̀ àlìjáná lọ́fọ̀ yìí wọ́n kọ sadakọ sí ojú ọ̀nà nínú àwọn ojú ọ̀nà tá à ń gbọ́ wà lìjánná àwọn sadakọ nìkan ní ọ̀wọ́ bẹ̀ iná gba bẹ̀ wọlé wọ́n ti gba bẹ̀ wọlé yẹn ibi tọ́lọ́ ń kó wọn lọ yàtọ̀ sí ibi tọ́lọ́ ń kó wọn lọ o wọ́n tọ́jú àwọn tó ń kírun lásán báàbù sadakọ ni wọ́n gbà wọlé ọlọ́run wa lọ lè dá wọn lọ́lá nínú àlìjánná kọ́lọ́ mọ́sá ìfàwọn náà sínú wọn níparí ọ̀rọ̀ mi náà ni pé dọ̀wábì tó sadakọ ògbà tá a máa ti sàrà alákọ̀ọ́kọ́ torí sàárà òní bọ́ dọ́rùn tọba kú lẹ́lẹ́bọ̀ mọ́ bá wọn ṣe ọdún àjọbọ mọ́ bá wọn ṣe òòṣà àdàbọ àjọbọ ni èyí tá a máa ń bọ nílùú tá a gbogbo a máa ń péjọ síbẹ̀ táwọn yẹn máa ń wá láti lókè láti lọrin láti kó àdàbọ ni oògùn tá a gbé sínú yàrá wa tá a gbà pé ó lè fún wa lówó ó lè sọ wa tó o bá ti ṣe kankan nínú méjèèjì sàárà rẹ ọlá kọ́lẹ̀ àmọ́ tó o bá ti ń ṣẹbọ wọn ò ní fún ọ lẹ́yìn àṣírákìtà lẹ́yìn àbàtàn náà amaluk alẹ́ bí tó bá mú ẹbọ mọ́ṣẹ́ rẹ ẹbọ wọn pàṣẹ rẹ rẹ kò ní yóò wúlò kò ní dọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ká ní ikhlas ká máa ṣe nítorí ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ká má máa ṣe èrègùn lérí sàrà látòmù tìlù sadaqatukum bilman ó ṣe sàrà ọwájú kòtì bẹ́ẹ̀ ṣe ní mọ́tò dẹ́kọ́lẹ̀ yìí o èmi mọ́ ra sọ́run yẹn o ó ní yẹ mọ́ra lọ́nà gánmọ́ ó ní yẹ mọ́ra ìró àti ìjáàbù tó lónìí e-, èmi mọ́ra fún gbogbo yẹn tí wàá mọ̀ pé ọ̀ ló yẹn látara bẹ́ẹ̀ àwọn àlùfáà ní irú sàrà yẹn kì í ṣe tó dáa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa alibeda àfisadaka àwọn sàárà kan bẹ ìyẹn pọ̀ lẹ́ yorùbá tá a máa ń ṣe mo ti sọ̀kan lẹ́ẹ̀kan òun náà ní kùrìbán ká máa láà ń ṣe sàárà ká máa gbẹ́bọ ẹbọ ṣe níta mẹ́ta mùsùlùmí ìṣerú ẹ̀ lẹ́yìn náà ká máa fá àgbàdo àti ọkà bàbà sójú títì ká máa dayọ̀ sójú títì àwọn sẹ̀lẹ̀ ní máa ń ṣe tọ́ba mọ̀ pé gan kọ́ ya ọkà bàbà ló fẹ́ fi sàrà aṣọ ń bẹ̀rẹ̀ pé tẹ́bá ti wúlò fún yàn làwọn máa fi ṣe sàrà ọlọ́ọ̀lẹ́ báwọn tẹ́ máa ń sin adìẹ ládùúgbò yín ó sì ó sì kó ọkà bàbà síwájú wọn ó fún wọn ní àgbàdo wọn máa jẹ sàrà ló ṣe yẹn àmọ́ kọ́ ọmọ wa dà sójú títì ọlọ́kadà ń tẹ̀ àwọn náà ń tẹ̀ mọ́lẹ̀ kò wúlò fádìẹ kò wúlò fèèyàn àwọn ẹlẹ́bọ ni mo ń ṣe irú sàrà yẹn ọ̀dà àwọn sàrà kan bẹ tí wọ́n máa sọ fún wa yìí pé ẹnì kọ́kàn pàdé rẹ yóò ní mo rí iná sí ọ mo rí iná sí alájà alájì mo rí iná sí afa kọ́dà ẹ̀rú ẹ̀ bà wọ́n pẹ̀lú láwàní ìgbà afa mo rí iná sí yín o ọ sọ fún pé wọn èrí náà sí mùsùlùmí wọn èrí náà sí mùsùlùmí àwọn kìrìsìtẹ́nì wọn máa ṣe ń tẹ́lẹ̀ àwọn nísìnyí àwọn mùsùlùmí kọ̀ọ̀kan náà ti ń ṣe tẹ́lẹ̀ kan wá ti dá wọn sàárà ò gbọ́dọ̀ ṣe torí pé ọ sọ fún yín pé ta lọ́rùn ó sí mi sọ́lọ̀ ńlọ́rùn ni àbí jìbìrì lò <laughs> yẹ wà ní ẹ̀mí lọ́sọ fún un ẹ̀mí rẹ̀ náà ni kò mọ̀ tiẹ̀ lọ bí tọ́ lọ torí pé wọ́n fẹ́ dá wàhálà alẹ̀ sínú ẹ̀mí rẹ̀ ni tọ́ọ̀ bá ní sàárà yẹ òun tó sì ní sàrà yosua yìí ní tí ń sọ fún ọ̀dà rẹ́sì ni pé wàhálà ń bọ̀ ní tí ń sọ fún nìyẹn náà pé wàhálà ń bọ̀ o mẹ́rin bá ní ọ̀rọ̀ rẹ kan yín níbi tá a bọ́rọ̀ dé ni pé sàrà yosua ó ní ẹ̀dá kan fìyẹn lẹ̀ tó bẹ́ẹ̀rù bá wa ń bọ̀ ọ́ tó lọ́lẹ̀ múra sí a'udhu billahi minash shaitani rajim lẹ́yìn náà kàn máa fún yàn lófin yìí pé sàrà tó fẹ́ ṣe yìí lágbájá lọ gbọdọ̀ fún àsìkò báyìí ló sì gbọdọ̀ fún kò sínú ìsìlámù wa ọlọ́run ní àwọn tẹ́ máa náwó Eh, filayili ọ̀nàhàrì lọ́sàn-án àtòrò kò sásìkò táyì sàrà àmọ́ táyì kan bá ti ní òru lọ gbọ́dọ̀ ṣe ọ̀sán lọ gbọ́dọ̀ ṣe ìjọ eh, jímọ̀ lọ gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ dáhùn torí tí ń sọ yẹ ọ̀fẹ́ dá wa lálẹ́ ni bọ́ọ̀ bá wá rówó oúnjẹ yẹn sìn inú ọmọ bàjẹ́ pé ah ọ̀dẹ́mu ti dé mo wá owó tí ìjọ jímọ̀ yìí rí o wọ́n ní jímọ̀ ni o wọ́n ní jímọ̀ ni o wọ́n lásìbì ni o àwọn ẹlòmíràn sọ pé kò mú ẹsẹ̀ wájú màlúù kọ́ wa lọ lè fún afọ́jú tó tún wá járọ ìyẹn wà lẹ́kọ̀ọ́ tí wọ́n fi ń gba àwọn èèyàn bọ́bá wa dágége ní ibi táwọn afọ́jú wà yóò wá wo ìtọ́fọ́jú nu wọn ṣé wọ́n fọ́ pátápátá ni àbí wọ́n fọ́ tójú tán yóò ṣe wá lọ yóò wá ike wà ń bẹ̀ nídàkùn irú la wo là ń ṣe yẹn jẹun wọ́n fẹ́ sàrà wọn wọn one thousand five hundred two ta lọ́rọ̀ nìyẹn ṣé sàárà pẹ̀lú tó bá ní lásìkò tó wù ọ́ kó ṣe fẹ́ni tó wù ọ́ eléyìí ní jẹ́ sàárà ti ẹ̀sìn wa ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa sàárà ọlọ́ni wa ń tasaddaqu khairun lakum ọlọ́ni tẹ́ bá ń ṣe sàárà ẹ̀rù rẹ̀ ń bẹ́ o àwọn táwọn ti sàárà fún ọlọ́wọ́n bá ti sàlàyé rẹ̀ ìran sàárà tá a ṣe àti sàlàyé ẹ̀ sàárà náà kájọ bá súnà nábì mu ká sì ṣe nítorí tọ́lọ́hún ẹ̀ ká sì gbìyànjú kárí pé à ń mú sàrà yẹn nínú owó tá a làágùn kọ́mọ̀jẹ̀ owó olówó òun náà ló lè gbé owó ọwọ́ ti sàrà nú ẹ̀ ẹni tó lówó ló ní sàrà yẹn sọmọ pé ó kílíà kọ̀dàrú ó gbówó ẹnìkan sẹ́ ọwọ́ ti sàrà sí wọ́n ló lówó ẹ̀hìn wọ́n kò lówó definitely ẹni tó lówó yẹn ló ní sàrà yẹn sàrà tí máa ń gbà òun náà ní sàrà téèyàn bá ṣe láti ibi iṣẹ́ òógùn yàn ó sì rí pé tó bá ti ń ṣe sàrà báyìí ọ̀nà ọmọ là fún ọ̀nà ọmọ là ọ̀rọ̀ rẹ̀ wọ́n máa rọrùn wọ́n máa wò pé akínlọ̀ ah, wá ń ṣe báyìí wọ́n náà wọ́n máa wò pé kí ni wá ń ṣe báyìí ẹ̀dá kò sẹ́wọ̀ èlò ni wá ń pa báyìí alibarika wọnú sẹ́mi ẹ̀ yọ wọnú iṣẹ́ rẹ lẹ́yìn náà àwọn yóò fẹ́ràn rẹ ọ̀kan náà àwọn olówó lè kó kọ́lọ́ máa sàlékún owó rẹ ìmọ̀ ń tọrẹ gan nígbà wọn bí wọn ní á ah, ah, owó rẹ wá pọ̀ ó ní gbogbo bísíǹnẹ̀sì lòún ṣe tóun sì ní pé èrè wà ń bẹ̀ ó lóun wàá rí bísíǹnẹ̀sì tó tó sàrà kọ́kàn jí lójúmọ́ kó òun pe òun òṣìṣẹ́ nǹkan lé ní sàrà ló fẹ́ mọ́ ṣe ó ní òun rí i pé sàrà yẹn <laughs> òun pè gan ipe èrè tóun mọ rí ń èrè tábúwa ni business tí òun rí i pé wà profitable jù òun náà ní sàrà ẹ dákun torí tọ́lọ́wọ́n wa ẹ má jẹ́ aya wọn o àdéhùn ọmọ bá láwọn o wàá mọ̀ mọ̀ bakhila wastagna wa kadhaba bil husna fasanuyassiruhu lil usra ọlọ́ni gbogbo ẹni tó bá yahun ọlọ́ni ọ̀rọ̀ rẹ̀ á jọ ọ̀sìrọ̀ ọ̀sìr ọlọ́mọdé ọlọ́wọ́ nira o kò sí wa ní atọ́ rẹ kọ́lọ́mọ balẹ̀ kọ́mọ sí wa tálíkà kó fún alárísìkì tá a máa fi ṣe sàrà kọ́lọ́mọ wa gba lẹ́sìn fún wa ètò wọn bá sàrà náà jẹ́ kọ́lọ́mọ jẹ́ adébẹ̀ tá a fi lọ lè bọ́lọ̀ subhanaka allahumma wa bihamdika ashahadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk alaykum wa rahmatulahi wa barakatuh. تصدقوا خير لكم إن كنتم تعلمون